àti ọlọ́run bá ti sàlàyé fún ayé pé bí ẹni tó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní kíkọ̀ kínní àbí kíkọ̀ kejì tí kíkọ̀ kínní àti kejì bá fẹ́ wáyé èyí tó ṣẹ́kù fún ọ kò náà ní kò di ìyàwó yìí mú pẹ̀lú dáadáa àbí kò túlẹ̀ pẹ̀lú dáadáa ọlọ́run ọba kò di mú nídìí mú tẹni tó fẹ́ fara nìyà nítorí pé yẹn fẹ́ ta ẹnu àlọ́ ọlọ́run ọlọ́run bá wa dojú ọ̀rọ̀ bí ọdójú rẹ̀ kọ àwọn ọkọ tàbí àwọn òbí ìyàwó tàbí àwọn alámòjútó rẹ̀ ọlọ́run ní. وإذا طلقتم النساء فبلغن أجاهن tí ẹ bá kó àwọn obìnrin sílẹ̀ tẹ ìdá àwọn ti tàn iye ìgbà tẹ ẹ̀kọ́ jókòó fún ìdá ti pé èyí tẹ ẹ̀kọ́ nǹkan sùn ló ń ṣe ó ti fẹ́ ìdá ó ti ṣe nǹkan sùn lórí ẹ̀mẹ́ta ní ìgbà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ṣe kó lóyún ó ti bí oyún ẹ̀ èyí tó ṣe wípé oṣù lòun fi ń sìn kan oṣù báyà látàrí kékeré ṣíṣe nǹkan oṣù àbí torí kó ti dàgbà jẹ ṣíṣe nǹkan oṣù lọ ó ti parí àìsà rẹ̀ ọlọ́run ní fẹlẹ́ dáàbò lóhùn náà ẹ̀yìn kẹ́hìnà ẹ̀zọ́ àjọ ẹ̀ gbọ́dọ̀ sí wọn lọ́nà láti lọ́kọ míì tó wù wọ́n fẹ́ ó ti parí ẹ̀ẹ́dà rẹ̀ ẹ má ti kọ̀ fún un ẹ má ti tí ó di lọ́nà láti lọ́kọ míì tó wù láti fẹ́. إذا تراضوا بينهم بالمعروف lópin ìgbà tó bá ṣe é pé wọ́n yọ yọnu sí àti fẹ́ra wọn pẹ̀lú ńtọ́dọ̀gbàtọ́dà wọ́n yọnu tí àti fẹ́ra wọn lórí ntọ́dọ́gba tó sì dáa. ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر eléyìí tá a wí fi gbọdọ̀ sí wọn lọ́nà láti lọ́kọ̀ tó wù wọ́n fẹ́ òun náà ní kí lọ́ọ̀ èyí tó ti pé àwọn àfi ṣe ìhánilétí fún ẹni yówù nu yín tó pọ̀ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan yìí. ذلكم أزكى لكم èyí tá a wí ìtẹ́ ẹ bá ṣe é òun ni ó mú yín ní ìdàgbàsókè jù òun ni ó mú yín jẹ́ ẹni tó má jù wà á sọ̀rọ̀ òun ni ó mú yín jẹ́ ẹni tó dàgbàsókè jù oní oṣù mú yín jẹ́ni tó má jù wallahu ya'lamu wa antum la ta'lamun. ọlọ́lọ́mọ ẹ̀yìn ọ̀mà ayọ̀ àwọn olùmọ̀ẹ́ni wa idha tallaqtum fala ta'duluhun ọ̀rọ̀ méjèèjì tẹ̀ ẹ bá kọ̀ wọ́n sílẹ̀ ẹ gbọ́dọ̀ kọ dínà wọn wọn nínú kọjá pé àwọn ọkọ ìyàwó tọkọ ìyàwó wọn lọ́lọ́run bá dojú ọ̀rọ̀ yìí kọ tó bá jẹ́ pé àwọn ọkọ ìyàwó tọkọ ìyàwó sílẹ̀ lọ́lọ́run bá ń bá wípé ìwọ ọkọ ẹ̀yin ọkọ ọkọ ìyàwó kọ ìyàwó lẹ̀. tẹ ẹ bá fi lè kọ àwọn àyàwó yín sílẹ̀ pínrín tẹ́ ẹ sì ń wòran ẹ gbogbo ìgbà tẹ́ ẹ dá ìyàwó yín padà sí abẹ́ yín ẹ̀ ń wòran dá padà títí bọ́mọ̀ yín lọ́wọ́ Àyà kẹ́ tuntun wọn àwọn ìyàwó yìí wọ́n ti bọ́ ọmọ yín lọ́wọ́ nípa pé wọ́n ti parí ìdá wọn lọ́ni fẹ̀lẹ́ tẹ àbúrò ọ̀hún ẹ̀ gbọ́dọ̀ dínà mọ́ wọn ẹ̀ gbọ́dọ̀ kọ̀ fún wọn ẹ̀ sì gbọ́dọ̀ dé pé kìdínà wọn. an yankihna azwajahun láti fẹ́ ni ìyówù tó bá wù wọ́n lẹ́yìn yín ìwọ ló wù lọ kọ́ lẹ̀ o sì ń wọ́ran títí tí ẹ̀dà rẹ̀ tán ọ̀lọ́ dá padà tọ́lá jẹ́ bẹ́ẹ̀ kọ́tọ́ sí ọ ọ̀lẹ́tọ̀ sí kó o di lọ́nà láti fẹ́ lòmíì tó wù láti fẹ́ lẹ́yìn tiẹ̀ ńgbà. bẹ̀rẹ̀ ìdá rẹ̀ nítorí ọ̀wọ́ ìgbónára ìtara owó ògbò irú tí máa bá wọn jà láyé jàhílíyà ìwọ náà lo fi ló fi parí ìdá ìgbà fún ọ láti fà padà ọkọ̀ ọ̀fà padà wa dán. obìnrin tí wàá gbalé wọn lọ ọfẹ lọ́kọ míì ọwọ́ àtọ fún pé kò sí ọ̀nà rẹ̀ gbogbo omi tẹ́ ìbá ti fẹ́ láyé ọ̀gbọ́dọ̀ ti fẹ́ lómi ìmọ̀ bẹ́ẹ̀ bá kọ́ lẹ̀ ní gbólódó abẹ́rẹ́ lóyún gbàgbé ọ̀. obìnrin lómìnira fẹ́ẹ́ bí wọn náà ti ṣe lómìnira wọlọ lọfẹ má kò sí ní tó lè fún ọ ní ààyè àti di lọ́nà láti lọ́kọ mi ìyàwó rẹ ẹlòmíràn wà fẹ ńlò ìyàwó rẹ kánẹt ìyàwó rẹ ní tẹ́lẹ̀ wàlẹ tẹsílì àná lọ́wọ́dẹ tẹ́lẹ̀ wọn lónìí obìnrin yẹn kì í ṣe ìyàwó rẹ nínú gbogbo òfin kì í ṣe ìyàwó rẹ o ti pọ̀ ọ́lẹ̀ pírẹsẹ̀ wọn ti fọ obìnrin lẹ̀ kí ló kàn pẹ̀lú tẹ̀sí kí ló kàn pẹ̀lú tẹ̀sí bá sọ̀rọ̀ kí ló kàn pẹ̀lú títọ́ kí ló kàn pẹ̀lú tọ́wá wá àlà àbí tí yẹn bá fẹ́ máa dá sí ẹjọ́ kan yóò di orí ní òwú torí di ẹlẹ́yìí ọlọ́run ní kọ̀tọ́ sí yín kẹ́ẹ̀dé wọn lọ́nà láti lọ́kọ̀ mí gẹ́gẹ́ bí àwọn lọ́balọ́ba àwọn olówó àwọn lọ́lá bí wọ́n ti ṣe máa ṣe àwọn lọ́balọ́ba àwọn nípònípò àwọn èèyàn jàǹkàjàǹkà àwọn lóko lókì ẹ máa kó ìrìn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọn kì í jẹ́ káwọn obìnrin yìí ó lómìnira àti lọ lọ́kọ̀ míì lẹ́yìn táwọn ti kọ̀ wọ́n sílẹ̀ igbó obìnrin ó jẹ́ ìyàwó tàwọn táwọn ń bá ìyá kó ìyá pẹ̀lú rẹ̀ nígbà kan yìí tàtàwọn akọọ́lẹ̀ ayẹlòmíì tó kan ìyá rẹ̀ ara rẹ̀ jẹ bẹ́ẹ̀ wọ́n máa ti lára ìdá ilé ẹni tí àbí bẹ́ẹ̀ làwọn lọ́lá náà máa ń ṣe ẹni tí ẹ bá rí tó ṣe bẹ́ẹ̀ ti sí àwọn lọ́lá yẹn ti sí àwọn lóko lókè yẹn ni ló mú un wọ́n wúra wọn pé àwọn superior ah nígbà tí ẹ ti superior ẹ̀ pé àwọn ti ní ọ̀dọ́dọ́ lómi gbá ẹ ti wọ́n lẹ̀ ẹni wọn náà bá yín gbé ẹni òwúlẹ̀ kọ̀ wọ́n lẹ̀ tàmí wà ti kọ̀ wọ́n lẹ̀ obìnrin eléyìí lòun ò lè gbé láì rọ́pò gbọ́dọ̀ náà tó wá fún ọ lẹ́sọ̀ọ́ fífi wọ́n wá so mọ́lẹ̀ fún yà nílé ìtumọ̀ pé kọ́ mọ́ lọ́kọ̀ mi kẹ́rọ àti gbọ́ àwọn ọba mi náà láwọn ilẹ̀ Yorùbá yìí bí wọ́n ti máa ṣe nù gbogbo ìyàwó tí wọ́n ti fẹ́ tí wọ́n á ọ lẹ̀ ó lè wọlé fún nínú òfin ayé ojú dúdú wọn tí wọn ń lò dìgbà tí ayé dìgbà tí ilẹ̀ ti má ayé ojú dúdú wọn ń lò òfin ayé ojú dúdú dìgbà tí ilẹ̀ má pé gbogbo mi táwọn bá ti fẹ́ láyé táwọn bá fi lè kọ́ ọ́lẹ̀ pínrín èèwọ̀ ni mo kọ́ sọ́kọ mi tó bá ti dán wò yóò kú àwọn ní ń takò subhanallah eléyìí jà ilé yàrá lẹ́yìn náà yìí náà dá lórí dẹ́ máa fọmọ fún yàn torí ipò rẹ̀ nílòdì gbogbo ọmọ tó dábí fún nítorí ipò tó ní torí owó tó ní ọ̀ràn tí wọ́n bá àtúntò torí ọlọ́ ẹ̀gbọ́n fẹ́ fi gbó kọ́ ni ẹ̀gbọ́n fẹ́ fi nípò ni ẹ̀fẹ́ fi lóyè ẹ̀fẹ́ fi dẹ́ni wọ́n máa pé àná alágbájá ni wọ́n ìlà ìpìlẹ̀ àǹfẹ̀rẹ̀ ni nìfẹ́ gbogbo òfẹ́rẹ́ tí ọba ti jẹ́ pé pẹ̀lú bí ìrọ̀ lásán ni màá jáde torí ẹ̀ ọba fọmọ fún yẹn nítorí gbọ́ nípò ọmọ ọ̀dájú kò lè gbádùn lé ọkọ tọba ti fọmọ fún torí kọ́ lọ́lá ọ̀dájú pé ọgbàdùn lé ọkọ tọba ti fọmọ fún torí kọ́ lówó ọ̀dájú pé ọgbàdùn lé ọkọ nítorí pé expectation wọn ibi tí wọ́n ti fojú sí yóò ti ga ju fún wọn lè rí lọ yóò ti wọn rò fóun gẹ́gẹ́ bí ìyàwó ọba ẹ̀yẹ fóun lè máa pàṣẹ fún gbogbo omi dọ́ abẹ́ kingdom tí ò ní mọ̀ pé tí wọ́n bá ti gbà mọ́ yàrá kan àbí òye ẹni tí ọba wà fi òní mọ̀ lólórí subhanallah yóò mọ àwọn abínú yóò mọ barajẹ́ fóun gẹ́gẹ́ bí ìyàwó ọba kí ló ń wá ẹ̀dájú sí gan You are entitled to nothing. You are just there to serve your husband. Àmọ́ you are entitled to kíni. Ẹ̀yìn onímọ̀ àdọ̀bálẹ̀ kọ́ bá mọ́tò dọ̀bálẹ̀ fún ìyàwó rẹ̀ pé kíni. Torí pé ìgbà tí òun bọ̀ wálé ọkọ nítorí torí yóò ti ju ibi tí ọba ara rẹ̀ lọ jẹ́nẹ́rálì bọ́ọ̀lù pọ́ọ̀mù yẹn ti rí nù. Òun á lè tọ́ ọba fún àwọn ọmọ pàṣẹ ìwọ ta ni kọ́ba ni wọ́n tó bẹ́ẹ̀ àwọn àyàwó àwọn ọlọ́lá wọ̀nyẹn àwọn tí wọ́n ti pò òṣèlú òṣèlú mú tí wọ́n bá kọ́ wọn sí gan torí kó ti pò òṣèlú mú bàbá àmà ló ná ọba ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí wọ́n á gbé president lẹ́kọ̀ọ́ ọmọ fún so ó lè mẹ́jọ nìkan náà bá ń bẹ̀ ó lè mẹ́jọ nìkan ní ọjọ́ ìyàwó ọkùnrin yẹn àwọn obìnrin ti síwájú ẹ̀.

ìkíní àtẹkẹjẹ àtẹkẹjẹ àdádùá làwọn máa ṣe wọn máa gbé pè pé kí wọn gbé mọ́tò tí wọn sọ jáàmù wọn bá fẹ́ sọ̀rọ̀ kọrọ pàkàtọ subhanallah tó ẹ kí wọn lọ àwọn ànúkà jẹ fọfúlẹsì náà jẹ kí náà lọ ìrọ lásán wọn ní kò sí under constitution right àwọn ọgbọ́n kan ń fowó kan fáwọn ìyàwó ní kíkó náà máa pàṣẹ ẹ wá rí tó náà ìyàlẹ́ òtí pọ̀ jù gbogbo ẹsẹ̀ tọ́pọ̀ òfin lòun ọmọ bẹ́ẹ̀ ṣe kí kásáfì hàn fáwọn abẹ́ńbẹ́ wọ́n ń bẹ́ẹ̀ ń bo gbọ́dọ̀ abẹ́ yá bọ̀ ní kíni ẹ ti fáyín ti di ipò yìí wà fún àánú constitution wọ́n ní no place. tí àwọn possibility yẹn bá wọ́n tó no place for possibility nínú constitution sínú wọ́n tó ọkàn wọn bàjẹ́ ní ọ̀pọ̀ pẹ́pẹ́ irú ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ ìgbà dáńpẹ̀ wọn sọ náà ibi tó rò pé wọn gba rò kọlọ gba rẹ yóò tún máa tètè pé nígbà tó ti jẹ́ ìyàwó fún president rẹ níṣẹ́ lọ́yẹ lágbètì president ọ̀gá nílò lọ́ọ̀bì kan kó wọn máa lọ sójú ẹ̀ gánà tí wọn gbàgbèjì olórí náà lẹ́sẹ̀ rí president mi àti gbàgbèjì rẹ̀ wọ́n máa forí gbárí ni tí ọ̀rọ̀ wọn wọ́n máa wò pé mi dẹ́ nílé lọ lónìí tó ti pè yín èmi lọ́yẹ̀ kí n lọ áá lágbájá jọ á jẹ́ àwọn ọjọ́ yẹn wà nìyẹn ọjọ́ yẹn yín bá wò wà lọ́ọ́ bá wọn sọ torí tó yẹ kó tí ó rò kó lè jẹ́ kò tó lè jẹ́ irọ́ lásán láti wá pé àwọn gómìnà kan ẹgbẹ́ tó láti àwọn náà bẹ̀ gbóòrò fáwọn náà bẹ́ẹ̀ sè táwọn ìyàwó gómìnà wọn kàn sàdédé máa gbóyún sínú pépà tán yà tán máa lẹ́ mọ́tìsì òun pé kìnnì kan bọ́ ti lè dí lò náà kí lọ́ọ́ pa lẹ́yìn tó fi bóyin ni ẹ̀yin ò ní mọ̀ àmọ́ pé àní ẹ recognize àwa náà we need your recognition tó wà á gàdà tó ẹ máa jẹ àwọn kánsẹ́lọ̀ nǹkan ẹ mọ̀ pé kánsẹ́lọ̀ àdúgbò bẹ́ẹ̀ lè máa mọ̀ sí èkó bẹ́ẹ̀ ọ̀wọ́n tẹ́yìn ọkàn máa mọ̀ sí ni pé tẹ́ẹ̀ bá ń ṣe pé oyè owó lè má ṣe pé gbogbo afárá tó ẹ̀kọ́ tó ṣe yìí láti lọ sí bẹ́ńbì ká dáa fún ẹ torí kan ó ti ń gbà lọ níbi tẹ́rẹ́rẹ́ ẹ ibi tẹ̀ sí máa mọ̀ tọ̀ àmọ́ ká dùà olójú káńtẹ́lọ̀ tẹ̀ ń gbàdúrà fún fọdún mẹ́rin tó àforí pépè ìyàwó wa ń kọ́ kí ara fẹ́ fi ìyàwó rẹ̀ sí àmọ́ tó ti pé unconstitutional court náà ni ẹ̀rí káwọn náà tún gbowó kan lóṣù owó tó ṣe pínpín mẹ́ẹ̀ẹ́dógún lẹ́nu iṣẹ́ ìjọba mi ni wọ́n fi àwọn káńsẹ́lọ̀ bóòlù náà ṣe ní máa fẹ́ sùn sí fún wa níta fẹ́ fààyàn mi nìyí má pọ̀ mọ́ rẹ fẹ́nìkan torí ipò tó rò wá má tún torí ọlá tó rò pọ̀ ní tó bá kó ọmọ rẹ fún yàn torí pọ̀ lówó ìgbà tí ń bọ̀ yẹn expectation tiẹ̀ ni pé gbogbo owó bàbá yẹn olùwọ́ máa pàṣẹ lórí ẹni abẹ́rẹ́ bàbá yorùbá máa wò ó pé tẹ́bàfẹ́ àwọ́dì contract ló máa àwọ́dì ẹ̀ wọ́n máa rí o náà so tẹ́bàfẹ́ fún yàrá hàn lọ́wọ́ wọ́n á gbọ́dọ̀ òun à nígbà bàbá bá ń sọ pé wò ó mo ti ń dólówó kí n tó fi ọ tó yí ọ ìyàwó ni wọ́n máa bí wọ́n máa tọ́ ma bá àmọ́ pé contract àlọ́ wọ́n bá gba sẹ́ni ọ̀kọ̀wé wọ́n náà bá fẹ́ gba contract kọ̀ọ̀kọ̀wé ibẹ̀ ni wàá lọ́ọ́ bá kí ni tí wọn bá dé lówó tà ní pàṣẹ kí ni tí wọn gbogbo à ah, pàṣẹ wọ wọ bí tani sẹ́mi kọ́ èrè ọmọ ọmọ wọn rẹ̀ tó di wọn kọ́ onímọ̀ wọn ara wọn lórí ẹ̀ àwọn ẹni tó wá jẹ́ ẹni tó nípò tí ń fi obìnrin expectation tí wọ́n gbogbo obìnrin táwọn fẹ́ wọ́n ìsábà kà wọ́n fún yàwó gbogbo ẹni tó bá nípò kó tó fẹ́ yàwó ní sábà ká ìyàwó sanfẹ́ sanfẹ́ fún ìyàwó ẹrú wọn máa kà wọn. torí ẹ yọ̀ràn fi yé ìyàwó rẹ̀ pé ṣé máa ń sọ̀rọ̀ tí ìyàwó bá fẹ́ dá sí tó fẹ́ mú márùn wá fi pàmò má àfi ọkọ lè wá bí màá ní àfi ọkọ lè máa dá wa márùn báyà rẹ̀ bẹ̀ lọ. ẹ wà bù òbí ní dábò torí owó ni wọn náà ti bẹ̀rẹ̀. gbogbo ẹni tó nípò àbọ̀ ńlá àbọ̀ owó ìjọ́rì tí wọ́n bá ń tẹ́ wọn wọ àwọn ìyàwó wọn. nítorí pé wọn ti rò dáadáa kẹ ẹ tí ọ̀rọ̀ ajẹ́ pé owó dání àti kò dání tí bàbá màmá rẹ̀ náà fáwọn òbí fún wa síbẹ̀síbẹ̀ ìgbà tí ń bẹ lábẹ́ rẹ̀ tó jẹ́ àwò bí ẹrú ló ń lò. ìjọ bá máa lọ kọ́ lẹ̀ kọ́ fẹ́ fi dá òtún ó sì fẹ́ẹ́ fẹ́ lódodo wọ́n kà màmá tìrànà mọ́mọ́ ọlọ́mọ ni ọlọ́pàá bá palẹ̀ mọ́ kí á ló ṣe kí wọ́n ṣẹlẹ̀ pé àánú ẹ ń tó ṣe wọ́n kọjá gbogbo tẹ̀lé máa wá wọ́n bá ẹ̀wọ̀n owó wọn wọ́n ti fowó sí mi tún wọn títí táwọn èèyàn ìfura pé a kíkọ̀ tí kọ́ bá bàbá yẹn ti ti gbogbo ẹ̀ tó bá yóò bá kú di àpàtì fún gbogbo sòsáìtì gbogbo kọ́míntì kò sẹ́ni tí ó lò fẹ́fẹ́ mà. ṣé wàá rí wa ń ṣe wàá rí ṣe bí ìgbà tí wọn náà ti fẹ́ tó ọkọ̀ ọ̀lẹ̀ àwọn òbí àwọn ọmọ mi ìjọ fẹ́fẹ́ náà wọn àti torí pé ọfẹ́ kan ọkọ̀ ọ̀lẹ̀ kí wọ́n mọ̀ fún ọ lóbìnrin mọ́. báwo wá lóko tuntun ni pé wọ́n kọ ẹnìkan lẹ̀ kẹ́lómi ọdún má bẹ̀ má ẹ̀rọ kábòsì ni. torí ìgbà tí wọn náà kọ́ ọ lẹ̀ wọn àti torí pé ọkọ̀ ọ lẹ̀ kó fi dá wọn náà lágara má fún ọ ní ìfẹ́ má. báwo ló ti wá dé ká fẹni tí wọ́n kọ́ ọ lẹ̀ kíkọ́ má rọkọ̀ mí mà ọlọ́ọ̀bọ̀ pàbó torí ìdí eléyìí báyìí ní ẹ gbọ́dọ̀ tí ẹni tí ó ti sábàbí táwọn ìyàwó yìnyín òfin ni ẹ pé ọkọ̀ mi rí wọn fẹ́ o ẹ má di wọn lọ́nà o. ẹbí àwọn onípò àwọn lọ́lá bí wọ́n ti ṣe máa ń ṣe nítorí ipò tí wọ́n ní àti bí wọ́n ti ṣe rí báwọn ga tó nìsín èyí tí máa fẹ́ atẹ́gùn ìgbéraga àti dọ̀rọ̀ ẹni lójú àti wúrẹ́ ní tiwọn lọ́kàn gbẹdọ àti nípò tọjọ lọ́lá tó jẹ fún mi kan ẹni tí kò ní jẹ mí mọ́ àwa àwa pa láti. ẹ̀yìn tó àwọn nínú àwọn àmì yẹ àti tó bẹ́ẹ̀. látàrí fífẹ́ tátẹ́gùn tí ṣètánì tátẹ́gùn gbéraga sí wọn lára ọ̀pọ̀lọpọ̀ ń wọ́n mọ owó kó ń jẹ ti kú ní lẹ́wù ìjọmìyàn ohun yìí sèyàn lásán ẹ̀yà àfi ẹni tọ́lọ̀ bá bá nù ọ́ tọ́lọ̀ bá mara rẹ̀ lẹ́wọ̀ lọ. ẹ̀tọ́ lọ́ba sàánú ni ó nípò ni òní máa fi po rẹ̀ kọ́ máa fi yàn àwọn èèyàn jẹ. ẹ̀tọ́ lọ́ba sàánú ni ó nípò ni ó tún ní tẹ̀ríba pẹ̀lú ẹ̀. tẹ́lẹ̀ jẹ́ sábàláyà ìtọ̀kalẹ̀ láti fi bá àwọn ọkọ ìyàwó wí. ẹ̀yin ọkọ nígbà tí ìyàwó wà lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ kọ̀ ó ti kọ́ ha tí ọmọ lọ sí ẹ náà torí tí òdùn máa ń bí tí ọwọ fún mi ó lè rọpò mí tí ọwọ àmọ́ wọ ọfẹ tí ìyàwó rẹ ọjẹ ìyàwó fẹ lómi kí wọn lórí tọpọ ìyàwó rẹ náà rí tágbọ ọnu pọ táǹdí tó fi ń kọ rẹ àbí tó sì jẹ́ pé àwọn bàbá bàbá àwọn alágbàtọ́ tọfọmọlọkọ kọ́tà àwọn ọlọ́wọ́n bá ń bá wínú ayà yìí. ajẹ́ ike tó bá débẹ̀ kí wọ́n lè túmọ̀ wà ìdá tọ́lákọ́tùmọ̀ nìta tẹ̀ bá fọ obìnrin lẹ̀ bàbá tó fọmọ lọ́kọ̀ bó lè tó akọ̀lẹ̀ gbàdé ìsìyàwó rẹ̀ bó lè tó fẹ́ kọ̀lẹ̀ alágbàtọ̀ tọkọ̀ ọmọ lọ́kọ̀ báwo ló ti wọ́n ní ìtumọ̀ àyà yóò jẹ́ pé wàyí dà tọ̀lá kutumu nìdá ayé ìnà pàlà ọ̀húnà bìsẹ́bẹ̀ bìtẹ̀síwìjùkùm ìyá ọ̀húnà lẹ́lẹ́síwájì lẹ́dẹ̀ ìnà pàlà ọ̀hún. kíkọ̀ wọn lẹ̀ sábàbí rẹ̀ ó ní fífi fún tẹ́ fún àwọn ọkọ tí wọ́n kọ̀ wọn lẹ̀. bẹ́ẹ̀ yẹn ọba fi fún wọn ní bọ́bá jọkọ̀ mí ìlànà fi fún márùn ní kọ̀ wọ́n lẹ̀ ìpè tùmọ̀ àyà rẹ̀ wọ́n yóò sọ lọ́kùtùmù nìdá torí náà tí wọ́n bá kọ àwọn obìnrin lẹ̀ ń sábà bíi pé ilẹ̀ tí wọ́n fún àwọn ọkọ̀ tó kọ̀ wọ́n lẹ̀ yóò jẹ́ pé tùmọ̀ rẹ̀ tó bá kọ àwọn alámọ̀jútó àtàwọn bàbá bàbá tọ́lọ́wọ́n bá láwùjọ. فبلغنا أجلهم تعام بنيه tẹ̀bínú àbá àwọn ọmọ tẹ̀ ń salágbà tí wọ́n fún sọ́jọ́ pé ẹ̀yìn náà lẹ́nu lọ́kọ́ báwọn ọkọ̀ tó kọ̀ wọ́n sílẹ̀ tí wọ́n bá ti lè pín ìjà wọn. فلا تعضلوهن أن ينكحن أزواجهن ọlọ́ọ̀ni ẹ̀yin bàbá bàbá ẹ̀yin alágbàtọ́. ní ìgbà tí àwọn ọmọ yín tẹ́ fi fún àwọn ọkọ tí wọ́n kọ̀ wọ́n sílẹ̀ tọ́ba wọn. ẹ gbọ́dọ̀ jẹ́ bàbá bìlíìsì ẹ gbọ́dọ̀ jẹ́ alámòójútó alámìwò tẹ́ wá ní jẹ́ káwọn ọmọ ìyọ́ lọ́kọ̀ míì má ọ̀rọ̀ àńlọ́kọ̀ yìí wá sùn yín ẹ wá ní torí bá ọba tún lọ́kọ̀ míì kí lọ́ garanti ẹ̀ fún wa kó nù ní kọ́ọ̀lẹ̀ ẹ gbọ́dọ̀ fi bẹ́ẹ̀ o. ọlọ́run ní balẹ̀ àbúrò ẹ̀yìn kẹ́hìnà ẹ dí wọn lọ́nà láti tí àbí ẹ ọ̀mọ́ alẹ́ tí ò dá wọn padà títí tí ẹ̀ẹ́dà fi tán ẹ̀ gbọ́dọ̀ dé wọn lọ́nà láti tún padà lọ́sọ̀dọ̀ ọkùnrin yìí. ẹni tí wọ́n fi kọ̀ọ̀kan lọ́kọ̀ wọn alẹ̀ tí ọkùnrin yìí sì fẹ́ fẹ́ wọn padà ó fi ilẹ̀ títí ẹ̀ẹ́dà fi tán yóò tún tún fẹ́ padà yóò tún sọ̀tọ̀ dáa pé wọ́n tún wọ́n lẹ́rìí bàbá ó tún lọ́n fi fún yóò tún lọ́n gbà. tọ́ ó wá ti fi tán láti tuntun ìyàwó rẹ̀ fẹ́ nítorí pé ẹ̀ǹtì ẹ̀ ń bínú rẹ̀ ikú ti kọ́kọ́ kọ́ lẹ̀ lákọ̀ọ́kọ́ fúlàní tó máa kó tó lòun tó fẹ́ fẹ́ padà ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ tó torí rẹ̀ kẹ́ ẹ dí wọn lọ́nà láti láwọn kọ́ wọn torí ọ̀rọ̀ ọkọ àtìyàwó yẹn kò sí dá sí gbogbo ẹni tó bá dá sí àbámọ̀ wọn máa sábà kó kẹ́yìn ọ̀rọ̀ ní ìdíjọ́bìnrin kan máa sọ pé ọkọ òun sínú ọ kò jẹ́ kó wọn na ó sì sùn gan pẹ̀lú òun fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ mọ́ ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá ẹ̀yin gẹ́gẹ́ bíi màmá ẹ̀yin gẹ́gẹ́ bíi fámìlì rẹ̀ ẹ̀gbọ́ bá rẹ̀ má kà fún un ṣùgbọ́n kò burú kẹ́ ọkọ rẹ̀ rí àbáwọn èèyàn ọkọ rẹ̀ kẹ́ ẹ fọ̀rọ̀ nípa arúwà tó lè máa rù sọ́mọ yín sọ́mọ yín fi ń sọ ọrùn fi ń sọ ọ̀hún tí fi ń fẹ̀sùn yẹn kàn. ọmọkẹ́ wa dá kíkẹ́ máa kó bọ̀ wálé wa tiẹ̀ ìwà bàbá kó nítorí ńgbà tó tẹ́ ẹ̀ mọ̀ pé ẹni tẹ́ yẹ kọ́ máa bẹ̀ yín yọ̀dẹ̀ ni bẹ̀. ni ẹ̀yin lérò wípé ńgbà tẹ́ ẹ ti bẹ́ẹ̀ ti ṣe ọkọ̀ ọmọ yín ọmọ bẹ̀ yín. ọmọ wa yarí mọ́ bàbá rẹ̀ lọ́wọ́ ya rẹ̀ lọ́wọ́ kó ń fẹ́ padà sílé òun. pé bàbá ti kọ́ máa bẹ̀bẹ̀ ni tí ọmọ padà padà torí ẹ̀ ti jẹ́ pé ẹni tó bá láyé kọ́ kọ́ má da sí má ti torí kò ti jẹ́ bàbá má da sí da sí tó fi kàn bùkù torí tí o bá fi lè da sí ní da sí tó fi kàn bùkù yọ yí ọ lẹ́nu pé wàá kàn bùkù láì gba tíkẹ́ẹ̀tì nítorí pé màtó kan bá yẹ arígbó ń dáfẹ́ padà lé ọkọ̀ ẹ̀rọ kò sóògùn tẹ̀fẹ́ ti àfikẹ́ẹ̀tì fún fẹ́ẹ́dì ọ̀padà so nítorí ìdílé ó ti kọ́ ọ́ lẹ̀ ó ti parí ẹ̀ríjà akọ́tún wa padà dé pé mo tún fẹ́ tún fẹ́ ẹ̀yin wa ni aa ah, níbo kọ̀ wá tẹ́ ẹ bá rí pẹ́jẹsẹ rẹ̀ nítorí bí ẹ̀yin ọmọ ẹ bá ta ni ẹ ẹ bá dá ta ni ọmọ rẹ kìíní ọ̀dọ̀ bá mi jọba wa. nígbà tẹ́ ẹ bá sì lẹ́kọ̀ọ́ ẹ níbi fún nǹkan àti lọ́jọ́ rí akọ̀ fa tọ́ba pín pé ẹ̀yin ẹtì ẹtì gbéra ń kò láyé àpọ́nlé wọ́n wá ọba tí ìyẹn ètò orí irú yín náà ń ṣe dákọ́ jù lọ ẹ bá wa so igi yìí kí bàbá tẹnu bàbá tún bàbá máa bẹ ẹ wá sọ ah tó tó wù ló ti yẹn ẹ à tó tẹ́lẹ̀ náà tí ọba tó kọ ebi wọn ti dàrú Ọlọ́run ti tó tòǹtòrí délé ìlú ti jẹ pé Ọlọ́run ni ẹ gbọ́dọ̀ dí àwọn ọmọ yín lọ́nà tí wọ́n bá gbọ́ àwọn olùyà lọ́lọ́run bá wí ẹ gbọ́dọ̀ dí wọn lọ́nà níbi àti fún àwọn àti fún àwọn ọkọ wọn fẹ́ padà. إذا تراضوا بينهم بالمعروف أزواجهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن ẹbẹ tí wọn lọ́nà láti fi àwọn ọkọ ọkọ wọn wò ọkọ wò ìyẹn ti pọ̀ lẹ̀ nígbà tó ti já òkun ẹ̀dá tán síyàwó wa ni kìí ṣe ìyàwó fún sọkọ wa lò kìí sọkọ fún tó bá jẹ pọpọ ti tẹ́lẹ̀ níbo ló ti sọkọ fún. báyọ̀ pọkùnrin tuntun lọ́fẹ́ẹ́fẹ́ lọ́fẹ́ẹ́ fi sọkọ ní ìsìn bóòlù lọ́lọ́run ti pè ní àwọn ọkọ wọn tí ó ti fẹ́. tó bá yẹ pé àwọn ọkọ tó kọ̀ wọ́n á lè ní. wọ́n ní ṣe lọ́lọ́run ọba pè wọ́n láwọn ọkọ wọn bẹ́ẹ̀ ti bá máa gánà nítorí wíwòye sí ipò tí wọ́n wà tẹ́lẹ̀ wípé ẹ má kọ́ dínà àwọn láti bá àwọn ọkọ wọn àkọ́kọ́ má ẹ má kọ́ dínà àwọn láti tún fún àwọn ọkọ wọn àkọ́kọ́ fẹ́ wọ́n ti lè fún wọn fẹ́ tó bá sì jẹ́ ìpè ọkùnrin tí ò sì fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà lọ́fẹ́ fẹ́lẹ̀ wá lẹ́gbàá.

kọ́kọ́ ní tẹ́lẹ̀ lọ́lọ́run ti láwọn kọ́ tó bá kọ́kọ́ tuntun ni tó ti fẹ́rí tẹ́lẹ̀ kìí sọkọ rẹ̀ bóòlù ọlọ́run tó wá pè lọ́kọ rẹ̀ bẹ̀rẹ̀ ṣe báyìí máa tẹ̀yẹ̀ fún ní ìwòye sí tí ó padà tí ó padà já sí pé tó wá fẹ́ sákì ní ọkọ rẹ̀ náà ni. ọlọ́run bá wa ó ní ẹ̀mọ́kọ̀dínà wọn ẹ̀mọ́ ìyá bàbá kí bàbá bàbá aláṣẹ Baba adalẹ ọmọ rú Baba tó ṣe pé láti ìgbà tó ń ti wà pẹ̀lú ìyàwó tiẹ̀ tí ṣe màmá ìyàwó ọmọ rú fìtínà tó fojú ìyá ọmọ rí ọmọ rú wàhálà tó ń gbé kù ọmọ rú àdáwò tó ń gbé ohun tó hàn létí síbẹ̀síbẹ̀ ẹnìkan ò ní kọ́ mọ́ fẹ́yàwó rẹ̀ báwo wá ni wọ́n ti délé tù lẹ́yìn ọmọ àti ẹ̀ tó lọ́ọ́ máa tiẹ̀ kò gbọ́dọ̀ kọ́kọ́ rẹ̀ tó lọ́ọ́ máa tiẹ̀ kọ́kọ́ rẹ̀ bá tó fẹ́ tó fẹ́ kò gbọ́dọ̀ fẹ́ má bàbá bi létí nìyẹn o kọ́lọ́ máa ti wá bàbá bi létí. ó níye ìgbà tí ọmọbìnrin lè jókòó dáa nílé òbí rẹ̀ láì sí ìlọ́kọ tí ò ní sóbì ó sì níye ìgbà tí obìnrin abilékọ lè jókòó dà lọ́dọ̀ òbí rẹ̀ lẹ́yìn tó ti lọ́kọ láì padà sílé ọkọ rẹ̀ yóò sùn wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó ọ̀rọ̀ burúkú fún un yóò fẹ́ gbé nǹkan jẹ fún un. nígbà tẹ̀síwájú àmọ̀ bẹ́ẹ̀ kí wọ́n á ló dé ńgbà tó máa ń fẹ́ lọ́kọ wọ́n ti kọ́ ọ́lẹ̀ ọ̀fẹ́ lọ́kọ̀ mi jẹ́ wá ní kò ní lọ́kọ̀ mi mà kò sí ní lọ́kọ̀ mi mà àìmọye èèyàn ló lọ lé ọkọ̀ tó ti kéde ọkọ̀ alákòókò yẹn kò tán wọn wàhálà ni ṣùgbọ́n gbà tó tó lọ́kọ̀ lórí ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n tó fọkàn balẹ̀ fún àwọn délé ọkọ̀ tẹ́ ẹ̀ bá mọ wá fi fún àwọn ọkọ̀ kínní kejì kẹta kẹrin báwo ni ó ti mọ̀ yí pé ibì kan padà ìbọn gbọ́ fò ẹlòmíì sì wà tó ti pélé ọkọ alákọ̀ọ́kọ́ náà ní ibẹ̀ ló ti sẹ̀mí ibẹ̀ náà ló ti kú lọ́sẹ̀mí sẹ̀mí sẹ̀mí títí pẹ̀lú dáadáa kó tó ti kọ́ lọ́wọ́ bá pẹ̀ ní ẹ̀. akọ́lẹ̀ kálukú yàtọ̀ sí wọn torí délé ẹ̀mẹ́jọ sí ẹ̀yìn àmójútó ẹ̀yìn bàbá bàbá kọlọmba kọ àkọọ́lẹ̀ kọmọ yín ká bí ó ti jọ kọ̀ọ̀kan lọ kó tó rí ọkọ̀ọ̀kan jókòó ẹ má bá wọn lọ tí wọn náà fẹ́ fẹ́ tọ́ ọ̀bẹ lọ́rùn èsì máa pín ọkọ àti ìyàwó fún ọ̀rọ̀ ayé láàrin ọba àti inú pẹ̀lú àmàlà ọkọ̀ ayé ọlọ́run tọ̀ bóyá ọlọ́run lè ṣe ọyọ pẹ̀lú òní òun kó wọn bá mú ẹlòmíì bọ̀ wá ha ṣẹlẹ̀. àmọ́ kẹ́kọ̀ọ́ obìnrin lẹ̀ náà káwọn sọ obìnrin dà pàtì ìrètí máa wáyé láàrin àwọn Yorùbá obìnrin tí máa ti kọ́ ọ́ lẹ̀ kò ní rọ́pọ̀ mọ́ wọ́n mọ̀ á plan ara wọn mọ̀ kọ́ra wọn lẹ́kọ̀ọ́ gbígbé ta lọ fẹ́fẹ́ lágbàdá à ẹ̀rẹ̀ tó ti kọ́ lẹ̀ kí lọ́ bẹ́ẹ̀ fi ṣe. àgbà àjàjà ètò à ń lé ọkọ tọkọ rẹ̀ kú nígbà tí òun lérò kó lè kú bóyá ọmọdé ni wọ́n á ní à ó bóyá lọ pọkọ rẹ̀ jẹ ìwọ́n ló tún fẹ́ kọ́kọ́ ní gbogbo àwọn àtàkàtà lílé o lè fẹ́ obìnrin tí kò ti lọlé ọkọ rí o lè fẹ́ èyí tó ti lọlé ọkọ kan rí o sì lè fẹ́ èyí tí wọ́n kọ́ ọlẹ̀ èyí tó ti lọlé ọkọ rí tí wọ́n kọ́ ọlẹ̀ o lè fẹ́ èyí tó ti lọlé ọkọ rí tó ti kọ́kọ́ rẹ̀ ló kú o lè fẹ́. nítorí bẹ́ẹ̀ náà ti mọ̀ pé tó wù ní òwò náà ló ní káwọn èèyàn fẹ́ yàwó ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ káwọn wá dìkọ́rìdì ẹnìkan tóbi tó fẹ́fẹ́ igi àtà lórí tó fẹ́fẹ́ igi obìnrin kan ní abilé kọ̀ọ̀kan ní àhà ẹ̀jẹ̀ rí àhà àbáwò tí ó fẹ́ nǹkan ọlọ́run kò lè di lọ́mọ tàdúrà kò sí míì olùmọ̀sí níyàwó tẹ́lẹ̀ rí kọjá pé tó abilé kọ̀ọ̀kan ló wù ọ̀fẹ́ ọlọ́run bínú sí tó bá gbà abilé kọ̀ ló wù ọ̀fẹ́ ọlọ́run bínú sí pé ó ti bímọ mẹ́rin tẹ́lẹ̀ rí wọ́n wá rí ọ wá ló wù ọ́ ọlọ́wọ́ fún orí sí i pé ìfẹsẹ̀ bí wọn méjì ni ọ wá rí olówó ọ ọlọ́wọ́ fún orí sí i. àmọ́ tó bá jáde lè kọ́ ṣe bí ọdún mẹ́wàá bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ́n ọdún nílé ọkọ àkọ́kọ́ àmọ́ wọn ò lóyún orí dípò pé ó bì má wọ́n wá ní irú rẹ̀ gan lówó àpàkì ètò rẹ̀ apàkèsì rẹ̀ torí pé dọ́wà ń lẹ̀ ní pé tọ́ ọ bá fẹ́ wù rẹ̀ tó bá jẹ́ kọ́kọ́ tún níyàwó àwọn ìyàwó nìyẹn bí mọ́ ọ tó ti wá hàn sóbìnrin yẹn nìkan ṣe lápẹ̀jùwe apàkèsì rẹ̀ tọ́wọ́ kan yẹn sábà fi tọ́ lágbára sí Islam sí Islam ti torí rẹ̀ ṣé wá lójú kòkòrò kámọ́ sóbìnrin oníkálíbà bímọ tazawwaju alwadud alwalud. àwọn obìnrin tẹ́ nífẹ̀ẹ́ sí táwọn náà fẹ́ràn ẹni tí wọ́n ti jẹ́ bímọ bímọ lànàbì ní kẹfẹ́ tẹ́lẹ̀ ìsìn àgbègbè bímọ ọ̀wá lọ ìgbé lọ́dà rẹ̀ á ó bá kó sí níyàwó púpọ̀ táwọn ti bímọ sọ wá fẹ́ fẹ́ léyìí nítorí ọwọ́ tí ó fi yà ń jẹ ọ̀fẹ́ sànù rẹ̀ àgbẹ̀ lọ́kọ́ lọ́sàn-án lẹ́sàn níyàwó kárí ọ̀lọ́mọ kan. wọ́n á rí i tí wọ́n ti èbí mọ̀ wá ní lówó ọ̀ tó á pè é ọlọ́run tán lẹ́sàn-án lórí àánú rẹ̀ ètò wa fẹ́ lómi ti máa bímọ. ilé ìjẹun ti dẹ́ mẹ́rin. ọlọ́run bá ní ذلك أزكى لكم وأطهر ọlọ́run lè tàwé lọ́la ń bà ní tuntun yìí o olómú ìdàgbàsókè bá yín jù kẹ ẹ má di àwọn ọmọ yín lọ láti lọ́kọ olómúdàgbà sókè báyìí olóṣù láǹfààní jù àmọ́ nígbà tó máa ti fáìlì ẹ tí wọ́n sọ pé tọ́ babalágbájá àwọn ọmọ bíi mẹ́fà làwọn obìnrin ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ ní gbogbo wọn ti tó lọ lé ọkọ kò dé wọn lọ́kọ àwọn mẹ́fà làwọn ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ ní wọ́n lé wọn lé ọkọ ẹlòmíì fẹ́ wọn lòun fún wọn lọ́kọ mọ́. fẹ́ mọ̀ pé ìdàgbàsókè ò sí ń ìyẹn ti gba rẹ́kọ́ọ̀dù tí ọ̀dà ni ìyẹn wọ ọ lọ́kọ́ náà àwọn èèyàn pẹ̀lú tí ọ̀dà pé bàbá yìí àwọn ọmọ rẹ̀ ọlọ́kọ̀ torí di eléyìí lọ síwájú wa gbogbo owó tó tún fi máa gbà ayé àwọn wọ̀nyẹn ó tó tún wá máa fi rìn bọ́ọ̀lì fáwọn àwọn eléyìí wọ́n ti dàgbà wọ́n ti dìyà tó tún dé wọ́n lọ ilé ọkọ mi máa kẹ́lu mi ọmọ ọmọ gbọ́ bùkátà yún so ó dì ẹrú dáàlìkùn àzìkà lẹ́kùn olólà àti tuntun yín èèyàn máa lọ ilé ọkọ yín tọ́ba yọjú lásìkò tí ọkọ yọjú bí aago mẹ́sàn-án alẹ́ pé bàbá asàlámù alaykum kí ló ti jẹ́ àsìkò yìí padà sílé ọkọ ẹ̀ àbí òye ètò ìtọ́jú pé ẹ̀ ẹ̀ bá kú ló ń jẹ alójú ọ̀sán lé o àmọ́ tẹ́ ẹ bá ti fi kọ́ ọmọ yín pé ilé ọkọ ẹni là á jókòó sí yọ ọmọ wọnà láti fún ilé ọkọ sí i àmọ́ gbogbo ọmọ tó wà ń lé ọkọ tó ti fi bọ́sùn sàn kó sàárọ̀ kó sàálẹ̀ lọ́sà ti kanlẹ̀ fún mọ̀mọ́ tẹ́ ní fún ni bàbá òkúta ọ̀mú yàrá tó bá wù ọ́ ìwọ̀n ọmọ sábà lé ọmọ ilé ọkọ yìí lásìkò yìí kọ́kọ́ rẹ lọ́gbàgbọ́ wá báyìí tí o ah, ti kan àti àtìtìtì ní ọ̀fẹ́ tó kámákámá kọ́má lọ́lẹ́ ọ̀pọ̀ rẹ̀. eléyìí òun ló fi mú ìdàgbàsókè báyìí òun ló mú àǹfààní báyìí òfin tọ́kàn yìí pẹ̀lú ẹjọ́ wẹ́wẹ́ tọmọ yìí máa ń òun lọ́gbà ọkùnrin ló ló wù ọ́ àbí ẹ̀kọ́ àti ìsẹ̀yìn lẹ́sìn bọ̀ lọ́rùn rẹ̀ ló ti yẹ pé àwọn bàbá ọwọ́lọ́ àkókò ọmọ ti tọ́tọ́ nígbà tọ́tọ́ àti bó ti ti tọ́ ọmọ rẹ kọ́ sọ fún ọgbẹ́ni tó ń fẹ́fẹ́ wò ńlẹ́bí fún torí jọ́ nígbà tó bá di pé kíníkà ebi ọ̀rọ̀ ló wù ọ́ àbáwá la kíláàsì rẹ kíkọ́ fẹ́ kìí sẹ́yìn padà lé ọkọ̀ ẹ̀ báyìí. pèlè yẹn àpòyìn láǹfààní láti lè tó lé yín ọlọ́ni dàlíkà ẹ̀zìkà lẹ́kọ̀ọ́ eléyìí olóhùn ìdàgbàsókè báyìí jù olóhùn láǹfààní jù fún ìwà ọ̀pọ̀ olóhùn kàn yín má jù kúrò ní dọ̀tí kọ́ ọ má di ọmọ rẹ lọ́wọ́ láti lọ lọ́kọ àbí kọ́ ọ má di lọ́wọ́ láti padà sọ́dọ̀ ọkọ rẹ̀ tọkọ tó tún fẹ́ padà àbí kọ́ ọ má di lọ́rẹ̀ láti lọ́kọ míì.

kọ́mọ ọmọ abẹ́ lé yín kó tún alọ gbóyún wá wọ́n lè kútọ̀ bá bàbá rẹ̀ ló kú lóyún. tèèyàn mélòó wá ni bàbá fẹ́ pariwo fún sọ́ọ̀tì ló lọ́fẹ́ rà ní rédíò tó fi kéde pé òun kọ́ ló kú lóyún. tó eléyìí túmọ̀ sí pé wà á kọ́ àrùn ọlọ́kọ̀ yẹn mọ́ yìí wọ́n lọ lé ọkọ̀ yẹn. tí wọ́n fẹ́ tún fẹ́ kálá alẹ́ sọ́nà ti láyé wọ́n sọ̀rọ̀ ntó bí wàhálà ẹtọra fún kọ́mọ́ tó bí wàhálà. wàlláhu yàlẹ̀mú ẹ̀ńtọ́m látàlẹ̀mú. ìbọn lọ́mà kí ló lè tún yín ṣe níbo látúnṣe wà fún yín kí ló lè mú kí ọ̀rọ̀ yín ó dára ẹ̀yin ọ̀ma wàhálà ọlọ́lọ́mà ẹ̀yin ọ̀ma. ìjọba ti lóun mọ̀ àmọ́ kán ọlọ́run bá lọ́mọ kí ló lè mú kọ́rọ̀ wọ́n da aláyé bí ọlọ́lọ́mọ kí ló lè mú kọ́ da lọ́rùn ọlọ́lọ́mọ àwọ̀ ọ̀ma ọgbọ́n òtùgbò yìí ó ṣùgbọ́n lárúbáwá kọ́lájú kọ́ọ̀rán wọ̀láyé kọ́ọ̀rán ọmọ kankan ọlọ́run bá lọ́mọ wọ́n ti wọ́ ọlọ́run bá ní ma tó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pé mélòó ni tó fẹ́ dáwọ́lé lónìí tẹ́lẹ̀ tó padà dáwọ́lé má tó padà wá hàn sí ọkùnrin tó bá dáwọ́lé ọ̀kà bàmà. ẹ̀rọ kan ọlọ́run lọ́mọ ìwọ ọmọ ó ti múra sí kankan lánàá ilé mi ò sí lọ́ba tí máa tó fè ní. ṣùgbọ́n tí nǹkan kan mú ọmọ ṣe má kò tí wàá pẹ́ kò tí jìnnà rìsọ́ọ̀tì burúkú rẹ̀ hàn sí ọ pé á mọ̀mọ́dúpẹ́ kọ́lọ̀ tí ò àìmọye nǹkan bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ sí wa lójoojúmọ́. wàláhù ya'lamu wa antum la ta'lamun ọlọ́lọ́mọ ẹ̀yàn ọ̀mà. alimami Bukhari àti àwọn onítìrọ àyókù wọn lọ kó kẹwọn wọn gbé àdéhùn jáde láti ọ̀dọ̀ mẹ́àkùn ọmọ yẹ̀dá lè bọ́ọ̀tọ́ mo ní ọmọ ìyá bẹ̀rẹ̀ kan. فأذان ابن عم ọmọ ọmọ àyà bàbá mi àwọn awa fa àǹkà tó a mọ wá fífún kọ̀rọ̀kọ́ yé mo ní ọmọ àyà kan ọmọ àyà bàbá mi àwọn awa ọmọ ọmọ àyà bàbá mi àwọn awa lọ́kùnrin kò fi fún un. sẹ́wọ̀n sílẹ̀ ń túmọ̀ ẹ̀gbọ́n mẹ̀gbọ́n kọ́ máa búrò àbọ̀ máa bú kọ́ mẹ̀gbọ́n kò burú ní òfin mà tó yé wa gbọ́dọ̀ ní bábúrò rẹ o sì ní fẹ́ ọmọ àbúrò rẹ àmọ́ ọmọ tiẹ̀ ó lè fọmọ àbúrò rẹ àbọ̀mọ̀ ẹ̀fọn láwọn òbí ẹlẹ́mi àwọn afẹ́fẹ́ alágbófin ọlọ́ọ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò fi rọ́pò wọn ti gbà yọ ọ̀pọ̀lọ dúpẹ́ wọn rọ́pò tó bá sàkàtà lẹ́bi lẹ́bi dà wọ́n rú. ìyẹn tó lẹ́ pé wọ́n yá ká lọ́pàá wọn pọ̀ wọn àti bóòlù ẹ̀fọn fẹ́ra yín fámìlì kan náà fámìlì kan náà bá wò bàbá tí wọn akọ ọ̀fìn ti ń bọ̀ bàbá ta eléyìí akóòtù ló ti yọ ẹ wá ní fámìlì kan náà ẹ̀ẹ́dẹ́gbà wọn á di fámìlì kan náà fámìlì wọn wò nìyẹn fámìlì Yorùbá nìyẹn. nínú òfin ṣẹ̀ríà ìgbà tí bàbá tiẹ̀ tó bí ẹ̀yìn méjì ẹ̀yìn méjèèjì tí wọ́n bí yín ẹ̀ gbọ́dọ̀ fẹ́ra yín o ẹ̀yìn méjèèjì tí bí yín ìkíní kejì yín kò gbọ́dọ̀ mi kejì ọmọ kejì yín lè ètò kí lè àbí kí lẹ́yìn wáyàwó káàsì nínú ilé yín àwọn ìyàwó kún bẹ̀ nínú ọ̀dẹ̀ yín àwọn ọkọ kún bẹ̀ tó eléyìí náà ló balùwẹ̀ dé pé agbófinfin ọlọ́ torí tá a bá mọ̀ àwọn ọmọ tí wọ́n lè fẹ́ra wọn wọ́n mọ̀ sí di ara wọn léyìí tí ọ̀tọ̀ léyìí tí ọ̀tọ̀ tí wọ́n lè sọ pàtìyàwó ara wọn tóbi ọlọ́run ọba ọ̀tá kù. tọ́ba ní kọ́ máa tiẹ̀ tó bínú atọkùnrin àtòbìn islam ní wọn ti pọ́dún mẹ́wàá ìyá wọn kí wọ́n máa sàn tó ọkọ̀ kí wọ́n máa já nípa lura wọn nítorí tí ìrántí pọ́dún mẹ́wàá lọ wá ju àwọn àwòrán yẹn fún ẹ ti padà sọ yóò ti mọ̀ pé ara yìí yìí. ara yìí lẹ̀ awọ yìí yí awọ yìí lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní wo kínú lè rí dọ́ọ̀tù sí gan so Islam ni wọn nítorí tí bá jà ń wọn ní fílẹ̀ lọ́pọlọ rẹ pé a ah, kò lára tàwọn ti rí báyìí kò lára ti ọkùnrin gan sọkùnrin ẹ̀gbọ́n ìrọ̀jọ́ lábẹ́ ìbora kan náà tó pị, awọ yín ọmọ kára wọn nǹkan mi lè wọ̀ bẹ́ẹ̀ náà ló fi sóbì nǹkan mi lè tẹ̀lé. láti wá pé ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò ẹ̀dọ̀ ẹ lọ sùn yàrá ẹ lọ sùn iná rẹ̀ bá ní kankan náà ni wọ́n all the same while they are all different. Islam gbà kan lè fẹ́ra wọn iná rẹ̀ rí o ó ní ọmọ ọmọ ẹ̀yà bàbá mi ètò ti pé bàbá ti ní ọmọ ẹ̀yà bàbá ti náà ni pa so ọwọ́ àwa fa àǹkáhẹ̀tù ha wọ́n á fi àbúrò mi àbẹ́gbọ́n mi mo fi kún un. وكانت عنده ما كانت وجبلا في بعض بعد ثم طلقها تطليقا أو أقول كيف يقام لم يراجعها حتى انقضت العدة ونقوم من يقعد كن دا قعد سي أبي قم دي أو تتتي عدة ربكا فهويها وهويته شبان كيف يعني يوسف ntí máa ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ọ̀tọ̀ obìnrin bá tún bẹ̀rẹ̀ sí ní ronú rẹ̀ ẹni tó ti kọ́ lẹ̀ ó ti parí ìjà ó ti lọlé wọn ó bá bẹ̀rẹ̀ sí ní ronú rẹ̀ pé ah ó ti wá fẹ́yàn padà lónìí náà bá bẹ̀rẹ̀ sí ronú rẹ̀ pé káì kọ́mọ yóò tún padà wàhálà bá tún bẹ̀rẹ̀ tó ń mọ́kọ́kọ́ bá ha máa lọ́kọ́ pọ́ọ́bì. òun náà bá tún tọrọ fóun bẹ́ẹ̀ efe gẹ́gẹ́ bí àwọn ẹni tí ń wá náà ti ń wá òun náà wá bí àwọn ẹni tí ń wá tí wọ́n ti sọ pé tọ́ba ti kọ́lẹ̀ tí wọ́n ti parí ìjà ìwọ náà ó tò ní bí gbogbo ya wọn ní ìwọ ẹni yìí ní hmm. ìsìn ìwọ náà akọ̀rọ̀mùtúkà bí ha mo fún ọ lé mo fi fún ọ wọ́dọ̀wọ́dọ̀kà ha mo fi fún ọ kọ́mọ adéyàwó rẹ pápá lakọ́tà ha ọwọ́ akọ́ọ́lẹ̀ tó mẹ́jẹ tẹ̀dà tó ha o tún wá padà o tún fẹ́ tún fẹ́ sá wọ́n lùkà èdè lùkà o lùkà yẹni wọ́n ẹni àbùkù yìí. tó wàláàbì tó àwọn ẹni ń bẹ̀rẹ̀ mo fọ́ búra látàrẹ́jẹ́ ò ilẹ̀ ìgbà abàjá ọmọ yìí kò ní padà sílẹ̀ láì èsì lónìí o láì àbá bàbá ti gbìnà jẹ báyìí ẹ̀gbọ́n gbìnà jẹ kò sí ọ̀nà rẹ̀ ní níbi fún ọmọ ẹ bí àwọn bàbá mi náà nìke à ìwọ náà tún bọ̀ tọ ọkọ lẹ tó pẹ́ wù rẹ̀ ránṣẹ́ sí a bọ́ọ̀ bá jẹ ń jáde sí ọ òní òtí ẹ̀ ti dà pọ̀ tẹ̀ ń gbé jà rẹ̀ tó máa yàrí kọ́ kó o máa bí tẹ̀lá tó wọn padà ọ̀dọ̀ rẹ̀ <laughs> tẹ̀lá pé àbùkù bẹ̀rẹ̀ mi tí mo ti fọlọ́ ń bora ẹ̀ ti kàfàrà tí ọba jẹ́ bí wọ́n máa bí. tọ́ nígbà tó sọ bẹ́ẹ̀ ọ̀gá náà rọ́jò lẹ́nu lábẹ́ sọ bẹ́ẹ̀ ó ní mo ti fọlọ́ ń bora kókò ní padà sọ́dọ̀ rẹ̀ mọ́láyà máa bàbá anabi tó padà sọ ẹ̀gbọ́n òun pé kò burú lọ́pìn mọ́mú ti búra abẹ́rẹ́ rí nǹkan mẹ́ mọ́mú ayára búra pé mi ṣe nǹkan báyìí ó lè kábàámọ̀ rẹ̀ tọ́ ọ̀kan ẹ̀sẹ̀ lọ́mọ́ ọ̀tútù rí inú ẹ̀ńtọ́rọ̀ fi àyè lẹ́yìn ọmọbìnrin tá a ti fún wínà àbúrò tó òun náà padà sọ́dọ̀ rẹ̀ ọkùnrin ò burú obìnrin sì fẹ́ padà sọ́dọ̀ rẹ̀ fàálì mọ́mọ́ wàhájẹ́tẹ̀ ìlà bàálẹ̀ ha ọlọ́run àbùkátà tọkọ ní síyàwó rẹ̀ àti bùkátà tó bìnrin yẹn ní sọ́kọ rẹ̀ àkọ́kọ́ fa ẹnzalọ́pọ̀ lọ́lọ́run bá tó ayà ìka rẹ̀. wàyídà tọ́lákọ̀tùmù nìza àfàbàláwọn àjọlọ́hún fàlẹ́ dábòlóhùn ẹ̀yìn kẹ̀hìn àzùwájọ́hún. ọlọ́run ti bọ̀ wí pé tí àwọn obìnrin tó máa kọ̀ wọ́n rẹ̀ ẹ̀yin alámòójútó ẹ̀yin alágbàtọ́ bí fọmọ́ lọ́kọ ẹ má ti wọn lọ́nà láti tún fẹ́ àwọn ọkọ wọn padà ó ní tọ́fà tọ́lọ̀ fi sọ àyà ìkàlẹ̀ adé pé báwo ọ̀rọ̀ ti ẹni tó sọ̀rọ̀ yìí sábẹ́ yìí àríkọ́ àyà ìtọ́kalẹ̀ nítorí àwọn dání nítorí àwọn bàbá bàbá àtàwọn alágbàtọ́ bí fọmọ́ lọ́kọ òní fàfi yà nà zẹlẹtẹ àdé láyà òní torí mi láyà ìgbé sọ̀kalẹ̀ o pẹkẹ fọtò ànyẹmí ni mo tó a ṣe tán lórí ìbúra tí mo ti ṣe wà á ń ká tó a ìyá mo ti fà búrò mi fún un yàtọ̀ sáà ló gbé tọ̀ wọ́n yà fún un kìí sojú tó ní oṣù fẹ kìí o kó burú bí ọba fẹ lójú ayé rẹ yóò sì fẹ lẹ́yìn rẹ mú ọba kú onígbà tó ní kò ní sojú rẹ̀ wọ́n sì ní sọ ámì ọlọ́run ti fẹ́ yìí rẹ̀ tó ń torí de lẹ́yìn báyìí ìgbà tí òun ti kà fara òun ti fi fún un. الإمام ابن جرير الطبري التعامي وقع بوار وعلمت عبد الله بن عباس رضي الله عنه oníṣẹ́yìn àyà ìsọ̀kalẹ̀ ọ̀sọ̀kalẹ̀ nípa ọkùnrin kan nípa àwọn ọkùnrin tó ṣe kí wọ́n máa ń ìyàwó wọn sílẹ̀ ní kíkọ̀ kan àbí kíkọ̀ méjì tí obìnrin yóò wá parí ìdá rẹ̀ lẹ́yìn rẹ̀ tí obìnrin yóò wá fẹ́ lọ́kọ míì ṣùgbọ́n tí ọkọ rẹ̀ ọkọ dínà àti lọ́kọ mi. eléyìí obìnrin àwa gbé ayà yìí olùkọ́jọ́ pé torí àwọn ọkọ ló ti sọ kalẹ̀ àti torí àwọn alámọ̀tútù ọ̀rọ̀ ọlọ́run tó wá sọ pé idha tarabaw baynahum bil ma'ruf tó bá jọ yọnu sí láàrin ara wọn pa ọ̀nà tó dáa tó dára wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé tó bá jọ yọnu sí sọ̀dáàkì ó ti pọ̀ ọ́lẹ̀ ó tún fẹ́ tuntun fẹ́ ẹnu tí wàá jọ kò sórí sọ̀dáàkì tó fẹ́ fún un obìnrin yẹn fara mọ́ tó fẹ́ fún un sàdáàkì tuntun kò sí tó burúkú tuntun ra yín fẹ́ o. torí délé eléyìí fi hàn wá pé ó di ọwọ́ wa kíkíkà jẹ́ ẹni tí ò lè fi sábà bíi. tóbìnrin òfin ní lélẹ̀ ọ̀pọ̀ dem tí sábì tóbìnrin máa gbalẹ̀ bàbá rẹ̀ sábàbí táwa kan táwa kọ dínà pé kó ní ọkọ mi ọba pẹ̀lú gbogbo ẹlòmíì náà tó bá ti fẹ́ láyé obìnrin náà yóò náà lọ fẹ́ lómi tó bá wù kó ṣe láyé tẹ̀ kí wọ́n kàn wọ́n ti lọ́nà pé o ti jẹ́ pé àwọn míì àwọn míì àwọn míì tí wọn náà wọn tó bí ní wọn òun náà tọ́lu títí ọlọ́nà wọn náà wọ́n ti lọ́nà tó bá wù kálukú ló lè ṣe àkọọ́lẹ̀ ti gbẹ ipe wà àtìyàwó rẹ̀ yẹn títí di ìgbà kan tọ́lọ̀ wọn bá mọ̀ ẹ̀jọ̀ máa jọkọ̀ àtìyàwó ara yín kó tó wá dúpọ̀ lọ́n fòpin sí gbàtọ́ lọ́n fòpin sí wọ́n sọ pé alhamdulilayi má jẹ sábàbí tó fi wá sọ ìgbésí ayé tiẹ̀ di wàhálà pé ayé fẹ́yàn ló ń fẹ́ ọ̀nà tó fi wá jẹ́ fún ọ̀gbọ́dọ̀ fẹ́ lómi mọ́ gbàtọ́ ti jẹ́ pé ẹ̀fẹ́ ra yín má tó nà ọ fẹ́ lómi bóyá yóò rí ìdùnnú tí ò rí lọ́dọ̀ rẹ lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ fọkànbalẹ̀ tí ò rí lọ́dọ̀ rẹ̀ yóò rí lọ́dọ̀ rẹ̀ tọ́ balance jù bá ní yóò tún lọ dábò mi wò bẹ́ẹ̀ dáadáa bá ní yọ hàn bò mí à ìwọ náà balance gbòòrò bá ní ọ tóbi mi náà sọ pàtó bá fẹ́ tàmá pé wọ lọ́wọ́ asọ̀rọ̀ ààrẹ di òkúta àdìgbòlù fún ọmọ ọlọ́mọ làwọn gbàgbẹ́. nítorí nígbà tó gùn tẹ̀sán fẹ́ra yín ni wọ́n ń pè yín lọ́kọ àtìyàwó ìgbà tẹ́ ẹ̀ fẹ́ra yín máa ti di kíni àjánìfù ẹ ti dàbí òjì síra yín wọ́n ọ̀mọ́ ọ̀nà ti lọ lọ́ọ̀rì àmọ́ pé ọwọ́ apẹ owó kan tó ń wọ lẹ́yìn tó ti pọ̀ yẹn lẹ̀ owó rẹ̀ ṣe kọ́ dínà kọ́ lẹ̀ kò ti kọ́ lẹ̀ owó yẹn ò mú ọ dá padà. kótó di kọ́ parí ìdá rẹ̀ ọwọ́ parí ìdá ọ̀ fẹ́ tó fẹ́ padà òtútù fẹ́ dínà kẹlòmí ọmọ fẹ́ àhà ọlọ́wọ́ bọ̀ bá tó lórí délé ọ̀dọ́ wọ̀ wá o. fáwọn ti pé tí àwọn bá wà ń kó káfẹ́ àwọn olóyún àwọn ọmọ wa ń bẹ ń kó fún wọn lọ́kọ wọ́n ti ń bẹ ń kó fáwọn oníyàwó lọ́la ṣé irú bá ṣe ń ṣe sí ọmọ ọlọ́mọ tá a fẹ́ níyàwó ó wù wá kẹ́nìkan ó ṣe bẹ́ẹ̀ táwọn ọmọ wa tó bá fẹ́ wọn lọ níyàwó irun tí ń wù wá ó ṣe fọmọ anìkàmọ́ ṣe fáwọn ìyàwó irú dáadáa tá à ń tẹ́ fọmọ wọn bá pàdé ńlé ọkọ ní káfí àwọn ìyàwó wa torí pé bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ̀rí fáwọn ìyàwó wa náà ọmọ ẹnìkan làwọn náà bá àti ìyá ara lókù náà tí wọn máa wú pé kọ́ ọmọ wọn máa gbádùn níbi tí tó fi sílé ọkọ kò sí bàbá àti ìyá tó wù láti rí pé ìyá ìjọ ọmọ ilé ọkọ ìwà àníyàn ti kálukú wa náà ń sọ máa ní wọn á lọ sí ti jẹ́ pé tó bá kàn wá àti ìyàwó ju àbòsí làwọn àti ìyá làwọn ti jẹun torí ẹ bọ́ba dìmú dìmú pẹ̀lú dáadáa bọ́ba túlẹ̀ túlẹ̀ pẹ̀lú dáadáa tó kọjá yàwó ìyá ẹni tó ti lọ ìyá ni jẹba yọ ọmọ lọ rẹ jẹjẹ ọba àlọkọ mi ọba àmọ lọkọ mi wọ lọmọ kọjá ó ti kọkọ tí ó ní nǹkan iwájú ilé yín ní gbé kò sí tọkọ wọ lọmọ bọba ló sú ọ ẹni kó kókó lé o ní rírí sá ní ìdùnnàdù wọ lé ló máa lọ ẹnìkan tó sì ń gbé iwájú ilé rẹ ti gbà ètè mi ìwọ ló tiẹ̀ wá wù. sọ̀rọ̀ pé tọ́kùnrin ọba gbé ẹnu kó kó kó kó kó lé o bàbá dẹ́wọ̀ lọ nílé ńkọ́ òtún nílé mi ẹni tó ti fẹ́ náà ló nílé ibi tí ọwọ́ àwọn àdúgbò rẹ̀ ọlọ́run kan sùn orí ẹ̀ ìwọ ìṣẹ̀lẹ̀ ló kàn nàìjíríà yìí àtọkùnrin yẹn sáfìtì náà yàwó rẹ̀ títí títí èmi kò bí ma kíní kan fún wa kàn fún ọ lóúnjẹ ò lè yé ò lè pa tọ́ láàlẹ́ fi. àwọn aládùúgbò yẹn ti gbọ́ ọmọ akọ gbogbo tí máa wí gbogbo gbà. ètò bá bọ́ lẹ́ni tí kan ó gbà kíní kan. má ti ó sì ti jẹun tó bá ọdẹ orí tó bá dé dáradà tó dé lẹ́nu kan ìmọ̀ blaka olùkọ́lẹ̀ nígbà tó kọ́lẹ̀ fún obìnrin yìí ọkùnrin kan sì kó ilé rẹ̀ kọjú sílé ọkọ yẹn kò háyà ọdọ ní ọkọ ilé náà náà ló lò fix asset ọkùnrin tí onílé tọkọ tó sọ ń sè ránṣẹ́ sí ìyàwó yẹn gbogbo wa pé. Eh, tó bá ti parí ẹ̀ríkà fún ọjà àmà o kò sẹ́ni tí ò ní fẹ́ nírú yín lé o tó ẹ gbọ́dọ̀ sọ pé ẹ̀fẹ́ o ẹ gbọ́dọ̀ sọ pé ah, irú yín èèyàn lè ní irú yín kọ́ kábàámọ̀ èyí tí irú yín máa ń bẹ́ tó sí èèyàn èèyàn ti rí nu ìjẹ́ máa sọ ní kẹsẹ̀ pé ìfẹ́ o ọlọ́run ọgbà kẹsẹ̀ pé ìfẹ́ àmọ́ mọ̀ lu àwọn wẹ́ẹ̀ pẹ́pẹ́ àti wọ́n gbọ́ yọmọ túmọ̀ sí pọ̀ pẹ́pẹ́ náà látọ̀ parí ẹ̀ríkà náà jíjáde tí ń gbẹ́sẹ̀ síta báyìí àbá ọkùnrin lọ́wọ́ apàdé rẹ̀ pé káwọn àbọ̀ bá wọn pè é. àwùjọ ni àwọn ọ̀dà àwọn kan lẹ́yìn ẹgbẹ́ máa lọ yọjú bàbá kan màmá kan. àwọn bàbá láwọn kan ó so igi ó sì so igi wọ́n ń kó ẹrù rẹ̀ báyìí ọwọ́ mítà mélòó náà ni wọ́n ti kó wọlé lọ subhanallah a àdúgbò bá kan ọkàn mọ́ bàbá tó pọ̀ lẹ̀ olùgbé tí máa ń ti ń bọ̀ pé ẹ ọlọ́run ọlọ́run ilé òde bínú bílẹ̀ olómilé olùgbé ká máa borúkọ ra ká dé ọlọ́run bá ń gbà tí wàá sọ láàrin obìnrin tí a ti lọ gbé bíi fifteen twenty years tí ò lóyún bàbá lóyún lọ́dọ̀ ọkọ kejì ọkọ àkọ́kọ́ wọn gba lẹ́nu ọkọ àdúgbò lẹ̀ kíá ó ń torí di eléyìí ẹ mú àwọn obìnrin pẹ̀lú dáadáa wọ́n bá wọ̀ kẹ̀gbẹ́ pẹ̀lú dáadáa bí ọba wọ̀ ẹ̀túpa pẹ̀lú dáadáa. kó ọjọ́ kan kó di àjọmọ́ lọ kò sì fẹ́ kó ti kó ọjọ́ kan kó asọlé ayédèlé tó ó tilẹ̀ jẹ́ ibi fìtínà àwọn pọ̀ àmọ́ sùúrù àwọn ọkùnrin gbọ́dọ̀ pọ̀ fìtínà àwọn pọ̀ gidigidi bí ìrántí sẹ́ni kóòtù wọ́n pàṣẹ rí àpọ̀ fẹ́ẹ̀ máa ti sí báyìí àwọn obìnrin àti bí fìtínà ti pọ̀ láyé yìí lọ́dọ̀ ẹ̀dùn náà ti bẹ́ẹ̀ níyàwó fìtínà wọn ti pọ̀ jù tọ́ba dùn ọ̀sẹ̀ fìtínà tọ́ba kàn ọ̀sẹ̀ fìtínà àmọ́ ti tó nítorí pé ẹni tá a ti mọ̀ tá a mọ̀ lẹ́bù fìtínà rẹ̀ ọ̀sẹ̀ jẹ́ ẹni tá a ti mọ̀ lẹ́bù fìtínà jẹ́ lọ bàbá ní ọ̀pẹ̀lẹ̀ ilẹ̀ ọ̀pẹ̀ lómi lọ́ọ̀ obìnrin tó náà gbọ́ afúlán gbogbo obìnrin tó fẹ́ lọ́kọ ọmọ ju àpamọ́ ni torí gbọ́dọ̀ bá dé ní yọ wá yọwọ́ yọ sọ fún ọmọ ti jẹ tó ń torí délé tó ti jẹ́ pé ẹjọ́ òkè mọ́ tó ti mọ́ fìtínà tiẹ̀ tó ọmọ òkú tẹ́ máa lò ọ̀sán ìdè tẹ́lẹ̀ tẹ̀ máa gbé lọ síbí jù wọn mọ ṣe prescribe ẹ bóyá dẹ́n ìwò ẹ bá ti dẹ́n ìwò ẹ fún wa mi lọ sí dẹ́sí ná two hundred thousand tó ń gbogbo abẹ́rẹ́ náà ti ń lò wúlò á ti dé di òní. so níjọba abẹ́ ṣe experiment dà ilé ìjẹun ṣe jẹ ọlọ́run bá pọ́nà wa lọ lórí àti lè máa ṣe dáadáa ọlọ́run kò lè wá jìnnà sí àìdá ṣíṣe ọlọ́run bá mẹ́sẹ̀ wá sẹ́ni tí yọ̀ọ́ ọlọ́run ti wá lọ́kàn náà tí ó máa ti ọ̀nà fáwọn èèyàn láti rí dáadáa jẹ tó máa ń bọ̀ wá fún muhammed aṣọ́nà láìpẹ́ àtàkùnlé àdáni ìtọ́jú wa. Thank you. pé bàbá wọn lọ bá ìtumọ̀ rẹ̀ ní pé tí wọ́n bá kọ àwọn obìnrin tó ṣe pẹ́yìn lẹ̀ ṣe sábàbí kíkọ̀ wọn sílẹ̀ sílẹ̀ ẹ̀yin lẹ̀ ṣe sábàbí rẹ̀ torí ẹ̀yin lẹ̀ fún wọn pa àwọn ọkọ tó kọ̀ wọn lẹ̀ ẹ̀ máa kọ̀ wọn lẹ̀ ẹ̀ máa kọ̀ dínà láti lọ́kọ̀. bàbá yẹn bá báyà fi ọmọ wọn aláàfi ọmọ yẹn ẹ̀yin wò nítorí tí bàbá bá sọ pé àwa báyà wọn fi pọ́nra wọn léyìn pé èmi so káàkiri bàbá la gbà lérò ó súnmọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀sùn òkè ìgbà tí bàbá bá sọ pé ààfi ọmọ yẹn ara wọn fẹ́fẹ́ tó bá jẹ́ lómi wọn gbà lérò wọn tètè kàlàyé ni torí pé al-aslu adamu niyaba basic lẹ́nu ṣẹ̀rí àti kọ́kọ́ ọmọ represent anybody you represent yourself. kí ló wá burú sí bàbá tí ọ̀fẹ́ yà wò gbogbo bàbá ti tó seven twenty fẹ̀fẹ́ ọmọdé mẹ́ta gbogbo tòun gbàdú bàbá bá ní àwọn aláàfẹ wọn ti láti fún yín bàbá ló fẹ́ àwọn kọfẹ fún ọ ẹhẹn fún àtọmọ bá tó lọ àmọ́ ààfin ọmọ yẹn yà fi kí ló dáwọn ọmọ bọ bọ́yàwó rẹ̀ wọ́n ló wọ́n mọ̀ gbéyàwó rẹ̀ lọ́nà rẹ̀ na wọ́n làwọn fi tó o sì ní sẹ́yìn máa bá ń bọ̀ bá ń bọ̀ báwo ṣé àwọn ìyàwó tó wà ní kálukú ní kí tí bàbá bá ti ń bá yàn hmm, nígbà bá ti láwọn ọ tí àmọ́ ń bẹ lọ́wọ́ pé mú lọ́wọ́ ọmọ ìsanwó fún àwọn tí ń bá bọ̀ tọ́jú rẹ̀ títí ti àgbà kìí kàn sí pé wọ́n ní advantage ni wọ́n ní kọ̀ọ̀kan máa gbọ́ ọmọ lọ́wọ́ bá dàgbà gbà á láti fi náà ló máa bọ̀ ẹ̀bí èyí. wọ́n fẹ́ fẹ́ fún ọ ní pẹ̀lú dúkúrú bẹ̀ wọ́n máa fẹ́ àwọn fún yà lórí pé bàbá òní kankan ti nú ìyàwó rẹ̀ tó fẹ́ àmọ́ bíi tọmọ kékeré kọ́ tí oṣù bàlágà ọmọ kékeré tí oṣù bàlágà bàbá rẹ̀ lè fẹ́ yàwó àmọ́ tẹ ọkọ̀ ọmọ tí ilé omi kò tún tó fẹ́ fi ṣe ó ti sùúrù títí tí yóò fi dàgbà ìyàwó wọlé náà má rẹ̀ tó sọ ìgbéyàwó bí àwọn tọ́jú èèyàn ká máa wò pé bóyá tí ó ṣe tú láàmì pé èèyàn lè jà tí ó bá wá ní kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bí ó ń gbé lọ́dọ̀ èèyàn lẹ̀ sí ìgbé aláìsí pé relationship òun àti àwọn àbúrò èèyàn ń gbé wọn ọ̀mọ̀ kan sí kan pé ó ti pọ̀ jù èèyàn wá jẹ́jẹ́ pé ọmọ yìí tí òun bá ní kí èèyàn ní kó máa lọ ilé ẹni ní kó máa lọ èèyàn tọwọ́ sọ fún wọn ní pé báyìí àwọn ọ̀fẹ́ gbà. ẹ ẹ ní tí wọn mọ lọ ẹsọ láti lé méjì ìtàràkì ẹ bá lé méjì ẹ̀kọ́ bọ ẹ lóòótọ́ láǹgbà kọmi ẹ̀gbọ́n lọnà àbúrò ṣùgbọ́n ìfúlàn tuntun arúgbó kòkòrò tí òwò àti bá fi fẹ́ yà wò ẹ bá ti rìn jìnnà sí ní ó dájú ẹni kẹ́ má fẹ́ ẹni tó súnmọ́ ẹ̀yìn yẹn gan ní ọ̀dà jù nítorí tí a bá jìnnà ẹ máa bí àwọn ọmọ tó lálàáfíà àwọn tó bá ké tó fún un ó sì ti káwọn ọmọ máa yá bí wọn. náà ní tí mo gbogbo ẹ̀jẹ̀ tẹ̀ lọ wò kí nígbà ass àbí kí náà ń pè é so gbogbo eléyẹn à nídìí ẹ̀jẹ̀ náà láti tó bá ti dẹ́gbẹ́ jìnnà jìnnà lójú pẹ́pẹ́ yà wò. torí bẹ́ẹ̀ náà mà pé two thousand ẹ lè rí kan tó yẹ kí wọn jọra wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá ti jìnnà tàmí tó bá ń jẹ́ pé ọmọ ẹ̀gbọ́n máa búrò ni tẹ́ bá wọ ẹ̀jẹ̀ wọn ìbò majority ni wọ́n máa takora wọn náà nítorí máa ń ṣẹlẹ̀ so anabi sọlá àtúnà ti tọ́ka sí i pé ẹ máa fẹ́ irú àwọn ètò súnmọ́ yẹn ọ̀dà àmọ́tẹ́dá jìnnà lórí orí fún orí èdè ọmọ yẹn wà lọ́fẹ̀ẹ́. àbọ̀ wá túmọ̀ sí pé kí wọ́n á máa gbọ́ fọwọ́ jẹra yín la kí ẹ máa rà ọ́ ṣòkò láyé fún un. insurance and share àwọn kọ́ bí insurance ètò ń pè ní trade insurance ètò ti gbọ́n náà ló pọ́ mọ́ fún gbogbo àwọn ìlú tí èsì èyí fẹ́ ti lò fún ọlọ́run insurance yẹn islam ó náà irú property insurance life insurance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ health insurance tó gbogbo ẹ̀ láwọn gbàgbọ́ torí kíni torí sábà bí kan pé insurance yẹn ọ̀nà àti jẹ́wọ́ àwọn èèyàn ní lọ́nà tí ọ̀tọ̀ ọ̀nà àti jẹ́wọ́ wọn ní lọ́nà tí ọ̀tọ̀ lọ́sọ̀rí pé ìwọ ń dáwó nìṣọ́ ń dáwó ń dáwó pé bóyá property insurance wọ́n ti insure mọ́tò rẹ̀ àwọn àǹkó lọ́dọọdún àwọn sanwó lọ́dọọdún after thirty years we come to conclusion wípé owó tó ti dání ti fún àwọn company insurance ó lọ sí nǹkan bíi four hundred thousand naira oṣù tá mọ́tò yìí nǹkan kan ò tó fi ta owó rẹ̀ ńkọ́ bí wọ́n dà padà táwọn kan ní dà padà tẹ̀lé ẹ̀mí ń bá bẹ àpèlè àwọn ọ̀rẹ́ náà ti bẹ̀ lọ́ọ̀tẹ̀ jíjẹ owó àwọn èèyàn lọ́nà tí ọ̀dà rẹ̀. ولا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ẹwọ́rọ̀ jẹ́ owó yín náà ní ara yín lọ́nà tí ọ̀dà nípasẹ̀ kó sára kàtà fẹ̀jọ yọnu sí i. wọ́n wá nínú mo yọnu sí insurance àwọn náà ti yọnu sí kó tó nítorí pé ọlọ́ni lásàbòlè mú náà wọ́n lẹ́tọ̀ mú ẹ̀ gbọ́dọ̀ sàbòsí wọn gbọ́dọ̀ sàbòsí sí i ìyọnu lásán bá tún àmì bẹ́ẹ̀ náà life insurance bẹ́ẹ̀ náà ni property insurance trade insurance in general jíjẹ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ wà ní Islam ò ti fara mọ́. ṣùgbọ́n nǹkan kan àti ọ̀pẹ̀ cooperative insurance Islam fara mẹ́lẹ̀ ládùúgbò kan báyìí náà máa dáwọ́ jọ àwọn tó ń lówó ládùúgbò yìí wọ́n máa dáwọ́ wọ́n wà máa fowó yẹn sùn ọ̀kan àwọn aláìní tóun tiẹ̀ lágbára àti báwa dáwò pé tí nǹkan kan bá tẹnì kánú wọn àbí wọn ní ìrànlọ́wọ́ kan nínú owó yẹn láti máa ràn wọn lọ. pẹ̀lú májẹ̀mú kọ̀ọ̀kan nínú àwọn àti àdáwò yẹn alẹ́ dọ̀ nígbà tó bá kàǹfààní tó ilé yẹn ni wọ́n ń pè ní cooperative insurance Islam faramẹ́lẹ̀. sẹ́mi pé ìrànlọ́wọ́ òdodo lọ́wọ́ àbẹ̀tẹ̀ ìgbé àwa dáwó láti fi ran ẹni tí ò ní lọ́wọ́ tí ọba wa dá kẹ́nìkan sáré ni àwọn aládùúgbò wọ́n sì ní wọ́n ní di four hundred thousand naira láti sọpẹ́ṣọ̀ inú owó tá a dá láti mú four hundred naira ẹ bá sọpẹ́ṣọ̀ yẹn kò sínú ká mọ́ á gbé aha àbí abọ́ báràkà ẹ dákun ẹ̀ràn á lọ àti ṣe ètò rẹ̀ kalẹ̀ eléyìí wà láwọn àwùjọ Islam Islam faramá ní insurance line àmọ́ ṣíẹ̀ islam pinnu sí pé kẹra ṣíẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú wọ́n máa ń jẹ ṣíẹ̀ sí báńkì àmọ́ wọ́n fẹ́ ta ṣíẹ̀ wọ́n á ní kẹ́ lọ rà through báńkì kò sí tó burú mẹ́. àwọn pé báńkì méjì ètò lásán lọ kì í ṣe fún mi ta ṣíẹ̀ sí ẹ̀fọ́. mẹ́jẹ̀mú mi oníkọ́jọ́ ìpín àkọ́kọ́ ní kékeré ti ti báńkì ẹ gbọ́dọ̀ ra ṣẹ́ẹ̀sì báńkì ẹlẹ́yìn òun náà ní kíkọ́ jẹ́ pé ṣẹ́ẹ̀sì ẹgbẹ́ rà yẹn ọjà lẹ́gbẹ́ rà yẹn lówó nítorí pé ní ti kọ́mpìnì kan kápítù wọn tó ti dá kọ́mpìnì náà ó jẹ́ hundred million wọ́n wá fẹ́ ta ṣẹ́ẹ̀sì wọn ipe àwọn fẹ́ withdraw fifty million kí àwọn. Eh, entire public táwọn wọn ra three million yìí táwọn fi ra ìdajì capital wọn èyí tí ọjà wọn fẹ́ tà owó wọn fẹ́ tà islam ọ̀tún gbà kẹ́ owó rówó ilà mísìlámì mísìlì yẹ́dẹ̀ẹ́dẹ́ especially náírà lẹ́fẹ̀ẹ́ fira náírà so eléyìí ọ̀tọ̀ torí ẹ̀yàn wá di detail gbàdúrà fẹ́ ta share àmọ́ mi tó ti sẹ́sìn sí mo pé àwọn kan sọ pé àwọn ẹ̀ka ṣe ìdọ̀kan. so ẹ wà sí ọjà náà fẹ́ tà sẹ́ẹ̀fì jẹ́ pé ẹ ti shareholder àti kápítà wọn fẹ́ tà táwọn fi withdraw iye owó tó bá wọlé yẹn owó lẹ́ra mi. ìjọba ti rówó ẹ̀ lówó tí wọ́n bá fi dé yín lọ́wọ́ àràmù lẹ́ra. májàmú kẹta onígbọ́dọ̀ ẹgbẹ́ ìgbà tẹ bá ra shares yẹn kí ti báńkì mọ́ ọmọ bá ń pọ́ǹpù owó yẹn. àyàfi tí bá ti báńkì wọn mọ pọ́ǹpù ẹ̀ tí wọ́n sì máa fún yín ní breakdown owó tí ń wọnú àkáǹtì yẹn. tẹ́ẹ̀bì ma èèlò gan lọ́wọ́ náà àkáǹtì mi gba shares tí mo rà. èèlò ni báńkì ti fi kún ní rìbá so that ẹ fi mọ èrè àjọjú owó yàtọ̀ sí. Si, rìbá ẹ fi máa subtract ẹ̀ níjọ́ tẹ bá fẹ́ gbowó yẹn mọ èwo lẹ́wọ̀ náà láti gbọ́ lọ́wọ́ ẹ̀ ẹ sì wo lọ tó sin láti jẹ láti mọ́ ni. ọlọ́wọ́ àwọn ọmọ ìyá. yọ gba gbogbo owó rẹ̀ àtìlẹ́yìn yóò sì tún bá lọ sọ́dọ̀ lọ onídẹ́sẹ̀ bá ti ra ṣẹ́ẹ̀tì báńkì àbùrútọ́ à ń bẹ̀ ọ̀pọ̀ nínú rẹ̀ ni pé ẹ̀yin gan-an lẹ̀ fún yàn lélẹ̀ ọlọ́run sì lánà ẹni tó ń fún yàn lélẹ̀ àtẹ̀ǹtì ń gbà. bákan náà nínú àbùrútọ́ tó à ń bẹ̀ ń fowó lẹ̀ fowó yẹ lẹ̀ rà ní báńkì kí ni báńkì ń ta owó lẹ̀ fi wúra tòǹtòrí dèlè yẹn ó wìdú ọwọ́ rẹ̀ àti sábàpè ní tó lé lórí ẹ̀ èèyàn ti ṣí ẹ̀sìn yẹn pa kí èèyàn lọ wá bz sasori tàbí nǹkan kan lọ wá ṣí ẹ̀sìn tó hàn rà láǹgbèjì tọ̀ tí ẹ bá wá sí èyí tó dé èyí tó lé yìí ẹ wọ́n náà láti bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ fi ran àwọn èèyàn lọ́wọ́ ẹ fi gbẹ́ kọ́ńtà ẹ fi ẹ fi kọ́tọ́ lẹ́yìn sádùúgbò yín tó káwọn ẹrú ọlọ́run náà sàǹfààní pé ọlọ́run jẹ forí bí yẹn náà máa rẹ̀. ọmọ bàbá kan náà àwọn tó yẹ pé ìyàwó ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn láti. lẹ́tọ̀ọ́ síra wọn báwo. ìgbà tó ṣe ẹni pé ọ yàtọ̀ ọmọ wọn yàtọ̀ kọ́ dàgbà kan ti pé máa ń gbé gbá wá gbá gbá gbá wọ̀ wá ọwọ́ ń kọ́ra àti ọ̀rìn àwọn lọ́dẹ̀ pé ìyàwó ní trump kọ́. òye bàbá kan náà ló fi hàn bí ìṣe yàtọ̀ náà. ṣé wọ́n lè kò ní kókó dì mọ́ra wọn pé yá ọwọ́ kan wọn àbí ọ̀rìn àwọn dáadáa kí ni wọ́n wà mẹ́ a bàbá yín kan náà màmá yín ìsìn kankan náà láíláí gbọ́dọ̀ fẹ́ra yín ẹ wòra yín ọwọ́ yín kara yín kí wọ́n ni. àbúrò rẹ̀ nù ẹ̀gbọ́n rẹ̀ nù. sẹ́yìn bá fìlì kankan bẹ̀ wọ́n kò gbádùn. bàbá rẹ̀ lóbi màmá yín ká ẹsẹ̀ kankan náà ọmọ ẹ̀yà rẹ̀ nù. iná là ń sọ màmá rẹ̀ kan lóbi bàbá rẹ̀ kọ́ lóbi ẹlòmíì wọn bí fún ọmọ ẹ̀yà rẹ̀ ní ẹ̀gbọ́dọ̀ fẹ́ra yín láéláé lè bára yín lọ ọkùnrin ni obìnrin ni wọ lè bára yín lọ kẹwòrán yín kí náà àmì tọba tọba mú bu ara rẹ bá kan ọgbà dùn àárẹ̀ wa léwu tí wàá dé tíyàn bá tíyàn bá tíyàn bá léwu mọ́tì márùn á ọsibítù tí ó wò and psychologist tí ó fi sẹ́lọ lórí ọpọlọ rẹ̀ wọ́n pọ̀ àrùn yóò ti pọ̀ jù ẹ lẹ́rù sílẹ̀. ṣùgbọ́n o bàbá kan náà lọ́jọ́ bí wa màmá kan náà lọ́jọ́ bí wa bàbá kan náà lásán ni àti màmá kan náà tó ti bó ti wọ̀ agbọ́dọ̀ kó tó lè mú ní nítorí bá a kà á àdìgbọ́ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn máa ń ìgbọ́dọ̀ situation for ti ṣẹlẹ̀ fi dẹ́gbọ̀n ti fún àbúrò lóyún tábúrò fún ẹ̀gbọ́n lóyún bàbá kan náà kana situation ṣẹlẹ̀ fi dẹ́gbọ̀n kan ti fún ìyá rẹ̀ lóyún wà yí kẹ́ mọ́mọ́ kọ́ ọ̀rọ̀ ọ̀sán wa tó ń torí délé ọ̀kan ní torí pé ẹ̀jẹ̀ jẹ́ ọmọ bàbá kana ọmọ màmá kan náà ọmọ kú àbí ọmọ wọ̀ kú wọ̀ lójú àwọn ọmọ ìyá rẹ lójú àwọn ọmọ bàbá rẹ lójú àwọn ọmọ bàbá màmá rẹ àṣetánì lè lò wọn ebi kí wọn mọ owó pítọ ìdáhùn sẹsẹ máa lọ bẹ̀bẹ̀ kíkẹ nìkan gbà káwọn fi ra nù káwọn kú wọn bára wọn àìmọ̀ irú rẹ ti ń ṣẹlẹ̀ àwọn ibi bá ti wà ní òsì jẹ ní tí yóò lè lẹgi láǹtà ọmọ ẹ̀yà rẹ kí lọ lọ́nà olójú yọ bọ̀ yọ dá sọ̀dá kiri padà parí ni àmọ́ àwọn èèyàn bá wọn dá sí o pé ní ìsinmi máa ti ń kírun ọkọ dàbí máa ń kírun ọ̀fẹ́ mọ́ dáṣọ dáṣì rẹ̀ padà àbí wọn náà ní sí sọ́dáàkì ní òun ní nǹkan báyìí lọ fún ọkọ̀ so tó tí ìyàwó bá lágbára lórí ẹ̀ tó bá lágbára lórí rẹ̀ àlè tọ́pọ̀ ẹ̀ pàápàá ju ọ̀daràn ní kéèké ẹ̀ sọdá ìkìlẹ̀ lọ́gbà tó bá tún fẹ́ kàmí àbùkù lọ́gbà ọjọ́ ìlú ti bẹ̀. àmọ́ kèsì kó bí ìyàn ọ̀pọ̀pọ̀ lọ ẹ̀yin tẹ́ bá bá wọn sáàsì nílẹ̀ ààrẹ ń jẹ pé ìwọ́n ti lọ lọ́tọ̀ ìwọ́n náà ti lọ lọ́tọ̀ báyìí. àwọn ní ìsìn kí wọ́n wá àwọn èèyàn tí wọ́n da sí kí wọ́n sọ kó ti sọ kó lọ tó dà tó obìnrin lọ́kọ̀ mi. sílẹ̀ ìdí àwọn apẹ àwọn obìnrin náà ti sẹ́kù lórí ilẹ̀ tó ti torí pọ́kùnrin òkèrùn tó lọ́ọ́ jẹ́yàwó rẹ̀ mọ́ àti táwọn ọ̀daràn obìnrin tó yẹ pé máa ń dín oúnjẹ orí òpè má òfin tọkùn pẹ̀lú pọ́pọ́ kírun kò fi hàn láti wo oúnjẹ wá ká jẹun subhanallah irú àwọn yẹn tọba nílu wọn lé òbí níyàwó ọkàn ní àwọn mọlẹ́ńgéjì kí bá ń jẹ oúnjẹ torí pé obìnrin tí o bá ti lè jẹ díngí fọkọ rẹ láǹfààní ẹni kọ́ jẹ díngí fọ ìdílé lọ kí irun wọ́n ti pè irun ah, ẹ̀rọ kí wọ́n ti tó tọkàn kù sílẹ̀ mẹ́wàá olóòtú ti gẹ́sì ń ta lòún fẹ́. Ah, yóò ti afọ oorun ló gbé mi lọ lónìí lánàá ńkọ́. so tí ọlọ́run á ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ tí wọn náà tètè gbà ní o. àmọ́ ẹni tí wọ́n mọ̀ ní kíkọ́ lọ kí ọjọ́ ọmọ náà lè gba tiẹ̀ jẹ́ tó bá ti dí o. Ah, obìnrin ọ̀yà tètè yẹra fún gbọ́sọ̀ fèsì rẹ̀ kọ́ yẹra sí náà. àwọn kọ́tà ní ẹ̀rẹ̀ kan náà kò kí wọn àlàfẹ́ gbà rẹ mẹ́. ẹni tó wí náà lẹ́bi nítorí ẹnìkan sọ̀rọ̀ ẹ máa bí ẹ lòlú ọ̀yẹ́ bẹ́ẹ̀. ayé fóònù rẹ̀ so but àdéhùn wà bẹ́ẹ̀ látọ̀dọ̀ anábì wa Muhammad sọlá àlùsẹ́lẹ̀ wípé ìgbàgbọ́ anábì sọlá àlùsẹ́lẹ̀ tó wà ní òkú kan wọn rí wọn lọ àkọ́kọ́ kan nípa ìbára jẹ ìbára jẹ lẹ́yìn tó lọ́wọ́ àti ìyàwó lọ sí tó sí ọ̀dọ̀ rẹ̀ lọ́kùnrin yẹn wọn àròjọ bá lẹ́yìn tó lọ́wọ́ àti ìyàwó irú ìyà tí olówó rẹ̀ fi ń jẹ alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àti ìyàwó apá aláṣẹ kókó fi àkúnmí ilẹ̀ ó fún lómìnira àti kí alẹ́ fẹ́ bàyọ̀ mi àti ìdíwà mi. pọ̀tọ́tún ti gbé àná mi gbọ́rọ̀ gbogbo ẹranko àbí òye ẹni ìlú ṣẹlẹ̀ nǹkan mi máa tún wà ápò gbogbo náà ṣẹlẹ̀ ẹyẹ bí igi igi tí ń sunkún táwọn fi fọwọ́ ra lórí tó ti gbẹnu lọ sọlọ wà lọ sí i àwọn kan àtúntò ti gbogbo ewé kó gbogbo ẹranko ànábì gbọràn ha torí pé ìjọba tó náà ń bá ànábì Suleiman àti àrẹ ìsẹlá ó ti bẹ lọ wàhábẹlẹ mọlẹkàn la yanbaghi li ahadin min ba'di ọlọ́run fún mi níjọba kan tí ò tọ́ kẹlòmíì tó yàtọ̀ sí mi lẹ́yìn mi ò ní. torí ẹ̀ anábìyàn muhammed sallallahu alaihi wa sallam ló mú àṣetán ìdán fún ọlọ́run wọn làwọn bá solókùn mọ́lẹ̀ káwọn wá jẹ́ kí gbogbo èèyàn ó rí i. àmọ́ àwọn arántí àdúrà tánàbí suleiman ṣe bí wọ́n lọ fún mi níjọba kan ṣe èyí tó pọ̀ tọ́ sẹ́nìkan ní ẹ̀yìn mi láti níwẹ̀. tó anabi ọsọlọlọ àtúntò náà ó gbọrọ gbogbo ẹranko yòókù ó lè máa gbọ́ àmọ́ àwọn èsì ané ẹgbàmpù rẹ ká generalize ẹyin fún fẹẹrì ṣùgbọ́n táwọn ti ni pé gbogbo ntọ́lọ́run fún anabi hàn tó fi dẹ́ni àjùlọ ọlọ́run fún anabi lè jọ jùlọ anabi wa àtúntò torí ẹgbẹ́ tó anabi sàdúrà bẹ́ẹ̀ ẹ ah, ecco, eh, eh, diciamo ti gbọ́dọ̀ ṣe méjì ń pèlè náà. àìkùsọ̀. ẹsẹ̀ tó ní wọ́n lè fi ṣe ní kí bá ti obìnrin. kí tí bàbá wọn sẹ́ǹdì wa. ṣé ìwọ́n ní ọ̀fẹ́ fẹ́ obìnrin? kò ní ìdíkọ̀ sẹ́ǹdì ẹ̀ ìwọ́n lọ bá bàbá rẹ̀. ẹni tó fẹ́ fẹ́ yàwó yọ lọ bá bàbá obìnrin tó fẹ́ fẹ́. mo rò pé ẹ lọ bá pẹ̀tọ̀ bàbá o. àwa tẹ́ rí o èmi o ìta àwa èmi lò èmi torí irú ẹ máa ń ṣẹlẹ̀ ẹ̀mẹ́ta lẹ́ lọ ọba ní mẹ́ta àwọn ọmọ fún ṣé ẹ̀yin báwo èmi wọn yín wù ní ọbẹ̀ fẹ̀ ṣẹ́tìbà náà ní sẹ́ǹdì àbí kí n lè gbà nínú pẹ̀lú rẹ̀. a gbọ́ kí ìsọ̀rọ̀ ìgbà mi pé ó tóbi oṣù mẹ́ta ó pé ó fi ń ẹ ń gbà táwọn bàbá bá ti ó ń fìdí náà àwọn bàbá ìyàwó mi ó ń fìdí náà ni wọn gbà tẹ lọ lákòókò ó tún yẹ padà wá ẹ tún lọ ó tún yẹ padà wá àwọn àwádìí kan wá dáńsẹ àtúnlá náà bá wù nítorí níbi ẹnìkan kan wà ní ó ní òun òun bọ̀ láti igbó ọ̀rá ọmọ ọgbọ́ ọ̀ra lọ ti fẹ́ fẹ́ yàwó ìyàwó tó ti fẹ́ fẹ́ ọjọ́ ọmọ Òṣogbo ẹ wò gbọ́ ọ̀ra ẹ wò Òṣogbo ìgbà tó wá di wá lọ fẹ́ fẹ́ ọmọ wọn wọn kà sí fún bàbá ìdájọ́ ọkùnrin máa ń tọrọ tọwọ́ náà di iná hó wọ́n kó ló kọ́ hó lọ́jọ́ wéjọ́ ẹni tẹ yọ ní pẹ́sì àdúrà rẹ bá wa tọrọ ọmọ yẹn tuntun tó agbáde àmọ́ wọ̀. àwọn òtí ìyọ̀jú àmọ́ àtìyànjú tẹ̀sán ẹ̀tọ́ láàyò yìí sẹ́wọ̀n fún wọn jẹ̀bi ẹ̀ torí pé ìgbà mi àdìsí akàfẹ́ ló ń gbàdọ́ bá fẹ́ fi bọ̀ wá máa jà ń yẹ ọyẹ ọyẹ o bàbá yọ ọmọ ọyọ rí nbọdọ ló ti wá yín àdúgbò la lè béèrè àwọn wá péye wa àléwúrẹ́ gan tí wọ́n máa ń wọ̀sọ̀ ẹran tẹ́ ẹ rí bẹ́ẹ̀ ni tó fẹ́ rí wúrẹ́ ọ̀daràn ni yóò sùn náà ni wọ́n máa fi gbẹ́rẹ́ fún yẹn má dà fún láti wá gbé yàn wọ́n wá fi ọmọ fún ọ wọn ọmọ ibi tó ti wá wọn ọmọ ẹyẹ tó sùn ọ wọn kàn gbọ́ ọmọ fún ọ wọn bá yà bọ́ lọ fọmọ fún bẹ wọn wọ sí so báyọ̀ bàbá yẹn ìwádìí táwọn ṣe wọ́n ti kó lọ́ọ̀kù yẹ sọ̀rọ̀ ni wọ́n padà parí pé àgbà àbí àgbà ẹ má bínú ọlọ́run tó yàwó mi pọ̀ yìí mo rò pé pàápàá jùlọ àwọn ìyàwó sẹ́yìn máa fẹ́ fẹ́ràn àwọn ìyàwó tẹ pàdé sùkúlù àwọn náà pàdé yín sùkúlù àbí ẹ̀kọ́ ni àwọn ọmọ ibi tẹ́ǹtì ń bọ̀ èyí náà ọmọ ibi táwọn náà ti ń bọ̀ àbí ẹ̀kọ́ ni ìwọ́n ti ń fúnra rẹ̀ gan you need to know òkúlù náà ti ń bọ̀ àníjọ ọkàn ìtọ́jú rẹ̀ ń dẹ́ i love you i ah bóyá tó bá délé wọn ò ní bẹ́ẹ̀ lọ́ọ̀bù ẹ̀ mọ́ sá torí pé bàbá rẹ̀ bàbá aláwọ̀ para kù ni. so sọmọ fún wọn náà ti kọ́kọ́ tẹ̀ àti mẹ́ta àwọn òbí bẹ̀rẹ̀ náà. so torí délé ló ti dẹ́ pé bóyá ìwádìí làwọn òbí yẹn afárá kọ̀ọ̀kan wájú ìwádìí kẹ́ yarí mọ́ ọ lọ fanabi o àwọn abẹnugan fẹ́ fẹ́ nìkan lẹ́ẹ̀kan náà ah, wọn ọmọ wọn tòtá máa mọ ẹ tó wà lọ àmọ́ kọmọ pẹ kọmọ kọmọ jù akẹkọọ nítorí pé sẹbi táwọn yẹn bá ń fẹ́ àwọn ìfẹ́ yẹn máa ti lágbàdì níbẹ̀ tí bá tí wọn pẹ yóò máa jẹ yóò máa jẹ tí òbí ti bọ́kùnrin bọ̀ tí ẹ̀fẹ́ rómi ma torí pé súnà ọlọ́ọ̀ni òun lórí lọ pé yáa kíníkan ẹ̀ ẹ̀ máa ti ń pẹ́ òdòrẹ́ lórí tuntun dájú lọ ààrẹ ẹni tó dábẹ́ ìyàwó fẹ́ràn tó kọ́ láti kọ́ láti ọkọ̀ tọkọ lòun ṣe é mọ́. kí ló dé ọ̀fẹ́ tóró ti rẹ́ lómi pé àtúnwó sì obìnrin mú kò bá fẹ́ yìí. tó ń torí de lé ẹni ìdíláàdì wájú àwọn náà ní ìdíláàdì wájú torí kọ́mọ́ bá sọ̀rọ̀ yìí pé ìyẹn ta kò sí tó burú nu kọ́ màlúù kọ́ kọ́ màlúù ọ̀dà ètùtù káwọn èèyàn tún mọ́ ara wọn èèyàn mi ti kórìíra àlú mi bàjẹ́ mọ́tẹ́ bá lọ́ máa ń bẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ wọn láì dá yọ̀ ní dúró bẹ́ẹ̀ mọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ ni tó wọn náà àwọn aráàlú yìí ti lè kórìíra ọmọ àlú kan bàjẹ́ mọ́tẹ́ fún àwọn lówó wọ̀ táwọn náà bá fẹ́ bú wọn wọn ní sọnù léyìn mọ́ tó ẹni tí bàjẹ́ kù ṣe lẹ́yìn náà bẹ̀rẹ̀ dáadáa sí Islam pẹ̀ ṣùgbọ́n pé kó bì ọ́ ọ̀dà ọ̀ ọ̀dà púpọ̀ àmọ́ kó ọ̀pẹ́ yìí má ti rí pọ́ máa rí ni tọ́ ẹ lè ní wàásù bẹ́ẹ̀ ti fún ẹsẹ̀ fún ẹ lè wọ́n fẹ́ ra là ń lọ sùkú kì í ti sábà bí dàbílì máa pẹ́ gbàtí wọ́n mọ̀ bí tó bá rí àwọn tó bá fi fọ́ bí ẹnìkan ti ń béèrè ó ní àwọn ti lọ yẹ tí wọ́n ti fi fún un àmọ́ kọ̀ǹdíṣọ̀n ò sí ìgbà fún un ní àwọn á kí wọ́n lọ lọ yọjú fún kọ̀ǹdíṣọ̀n wo ó lòun sì rí fẹ́ ọmọ kó sì rí fẹ́ oṣù gbọ́dọ̀ rí fẹ́ kó tó fẹ́ àwọn lọ́dọ̀ sí yín kí wọn lè bàbá rẹ lọ yọjú sí ẹnu bá ti dùn ún èyí wọn àti tìkẹ́ wọn máa máa fúnra wọn lóyún pé ẹ jẹnẹrálì náà àwọn òbí àwọn ti lọ yọjú yọjú báwo tẹlẹ ìtumọ̀ sí pé téèyàn ọba ti ṣe náà ti níyàwó ọkọ̀ ọdúnmọ̀ sí máa ṣe àbí òye níjọ́ tó ọba ti ṣe náà ti níyàwó ọlọ́fẹ́ ni tiẹ̀ yóò fi ṣe déédéé rẹ̀ àmọ́jọ́ tí ẹ bá ti kó ojú òtí ìsìtán tó bá kó léyà kó òtí ìsìtán fún un kó tó kó léyà yóò di ọlọ́wọ́ nǹkan mi ìdòwò ìsìtán fún un. bẹ̀rẹ̀ ní ìdòdì pín ìyọ̀lá ti yọrí nínú ẹ̀kọ́ rẹ̀ náà ti kọ́ nínú owó ti ń wá tó ń torí pé ètò òtí síwájú nìkan náà fẹ́ẹ́ rí alhamdulilayi aya yi anabi sallallahu alaihi wa sallam lọlọmbawo àti gbogbo mùsùlùmí títí ọgbìn dàkúyàm ìgbé wọn lé àwọn ẹni tó fi kún pé ọlọ́run ọba wọn wá ti rojú ọlọ́run ọba wọn pè láàárọ̀ wọn pè rọ̀lẹ́ ìwọ kọ́ ló ti sìrò tí wọ́n á sọ pé tọ̀ríkọ̀ ti jà ní àná àbí kàdìríyà fẹ́ẹ́ bí wọ́n léèrè aláwọn béèrè sẹ́yìn òbí wọn nù gbogbo nǹkan mi ò ní di rìsáàjì ẹ bí wọn pé sọ pé àwọn ará tọ̀ríkọ̀ ti jà ní àlọ́lọ́run pé kànábì ọmọ léwu àbí tọ̀ríkọ̀ kàdìríyà àbí tọ̀ríkọ̀ bàdàwíyà àbí tọ̀ríkọ̀ nàkàṣàbàndíyà àbáwọn kan tó láti ṣe pé tí wọn ò ní fẹ́ tí wọ́n ń ṣe ju pé ká máa pa tẹ̀síwá lọ. àní kẹta sọ fún ọ gbogbo ilé ìwọn àwọn ọpọlọ lásán ni ayé àyẹ̀kẹ́ sómi lọ́sọ̀kalẹ̀ èyí sáadà lọ́sọ̀kalẹ̀ ọwọ́ alápọ̀ọ́lẹ̀ nínú àwọn tó ra tẹ̀sí kí lọ́ba tó lọ́ọ́ fi sọ̀kalẹ̀ àwọn èèyàn wo lọ́lọ́run ti ń bá nàbí wí lórí wọn sọlọ́lá àlùfáà dájú pé kò sọ̀kan náà wọn àti ìbàjẹ́ yẹn. àbí òye wa tọ́lájì láwọn ni ẹ sọ pé ha tó fọ̀rọ̀ àrọ́pọ̀ ẹ̀ ń gbọ́n tó ń sọ̀dọ̀. àmọ́ àwa á mọ ọmọ àwọn bàrà yìí ni wá tó ń fi ló tó. àbí òye tó ilé ìjẹun tó ṣe jẹ mẹ́rin torí ẹ̀ tó bá gbé àyà kúránì lẹ́nìkan fi ń tẹ̀lé fún bíbí ààrẹ ó yí ìdí láti palẹ̀ mọ́ àyà yẹn ọ̀tọ̀ kalẹ̀ lónìí òye kéé sáà wàbí bá àwọn máa ń ti wọn ẹbí wọn lè wàbí bá àwọn máa ń ti gbà kí wàbí bàbá wa di bídíà àbí òye ẹ̀ tí wọ́n tún wàbí bàbá jẹ́ súnà lójú ayé ànáni kó làá ti wá pè bídíà ni ẹlẹ́pẹ́ adala ti dùn kálà òtúlẹ̀ jẹ́bẹ̀ ojú ma fi pé àwọn ni ọmọ náà lẹ́yìn náà táwọn ń bùkátà kúránì náà ni kó tó mẹ́rin wa àwọn tọ̀rí kọ́ mo bùkátà mo bùkátà kùránì. láwọn ti bá bá nìyẹn gan àwọn àmà kan tó ẹgbẹ́ ní ìdíkẹ́yà ló sì máa lọ ilé tó fún mi. àwọn ní ìmọ̀ àtàwọn àtẹ́tẹ́ ní iná ti arọ́bì pé ẹ̀mí àwọn sọ fún àwọn fóun gbà wá látọ̀dọ̀ lọ. tó bẹ́ẹ̀ ni màá wọn sọ orí kọ̀ àwọn olódò burúkú. tó nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí fún àníjì láti máa kùránì àkùránì ẹ̀kọ́ tó mú mi wà ilé Now. ọ̀wá kan ti sàkóso rẹ̀ sẹ́yìn dà fún ẹ máa dà fún àgbàdo wa ti sọ tó bẹ́ẹ̀ ti sọ ọlọ́run ọ̀bẹ kẹ́bi sèyí ọ̀yà bí ẹjọ́ fẹ́ ra dẹ̀bí nù sẹ́yìn máa fi kékeré lọ́bẹ̀ fi ẹ̀ ní béèrè sẹ́yìn ọkọ máa fi dẹ̀bí nù náà sọ sí àdàbí ẹjọ́ fẹ́ ra àgbàdo ní bàbá sẹ́yìn ti pé sọ́kẹ́ àwọn tó wá sọ pé a ah, yóò ti dà fún pẹlẹ ká fẹ fún ká bá sún tán a ẹni dà fún ìjẹbù tó jẹ o ti kó bá rẹ ẹ ti kéde fún gbogbo ará ọjà pé mẹ́ta fún mẹ́ta fún kọkàrà yẹn kí má ní bá bẹ pẹ̀lú yìí náà wọn làbẹ ti da kọnu àti pátá kọnu àti papọ̀ mọ́ pátá òun obìnrin kan fẹ́ rà àkọ́kọ́ kí ni wọ́n kí ni wọ́n ta fún ìgbà tó pé òní ta fẹ́ nípa ọ̀ta fẹ́ nípa ìfá gbogbo nǹkan ọ̀dà kí ló burú mẹ́ ọ̀dà ṣùgbọ́n ẹni tó fẹ́ ra kò tó kàn wọ́n pé fẹ́ wọ inú ilé rẹ̀ fa so bẹ́ẹ̀ sì fẹ́ fi wọ́n fi da ilé ayé rú ni kò sá sọ̀fọ̀ fa so nítorí lè délé ọlọ́run kọ́ ọ́n ta aṣọ rẹ̀ tó fẹ́ ta àbátọ́ agbára aṣọ ọmọ ẹ̀dá para fún tí o sì ti mọ̀ fún ọmọ àwọ̀ àkọ́kọ́ kí ló mú ọ náà débi títà àbí èyí wa ẹ̀jẹ̀ bó ti jẹ́ àwọn fẹ́ ta kọ́mú àwọn fẹ́ ta pátá ọwọ́ àlọ́ níta torí wọ́n lè máa wọ jáde à ṣé àwọn ẹni ilé náà ní wọ́n pátá mọ́ ni wọ́n ní wọ́n kọ́mú subhanahu wa ta'ala.